ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn ètè ló lomi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas ló nìyẹn káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́dọ̀lùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹ̀gàn sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. olùkọ́ àgbà ààrẹ òpìtàn. ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ tó kọ òkú iṣẹ́. ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. òun pìtàn àgbáyé. ọlọ́run ló ràn ẹ́ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. àwọn èjìká tí òjà sọ ó jábọ́. The notable and top distinguished historian of the twenty-first century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú amẹ́ríkà gbogbo yín la kí òǹpìtàn àgbáyé gbogbo ọmọ yorùbá ó kú oríire. oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtànjà fìtànṣó ó kú oríire. gbogbo ayé ló ti gbà pé ìtàn wú ojú rí lọ. bàbá ojú tó lé ìtàn dọ̀la bóyá wá tún fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o ẹ̀kọ́ ọmọ olóngìn ní kódà ti yẹ kárí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas. ṣe ẹ́. tó ètò jẹ́ kí a máa kíra wa kó àbọ̀ sórí ètò yìí ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àárẹ̀ òpìtànlẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tó jẹ́ oníbodè ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúàbí yín àárẹ̀ òpìtàn gbogbogbò ilẹ̀ Yorùbá yín náà ni o ẹ jẹ́ ká máa kíra wa kó àbọ̀ Yorùbá ní pé ọ̀rọ̀ tó bá gba ọ̀sán ẹnìkan kì í sọ lóru ọ̀rọ̀ tó bá gba òru ẹnìkan kì í sọ láàárọ̀ ọ̀rọ̀ àárọ̀ wa tó di ọ̀sán òun náà ni ètò ti òní ní ìjẹta náà rí ní ìjẹta a rí gbogbo tó ṣẹlẹ̀ ìyẹn ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé gbogbo ọjọ́ kẹtàlá nù ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún twenty tí Dúpẹ́ Onítìrí tó tún fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò tó fi ẹ̀mí àwọn ọ̀dọ́langba orílẹ̀-èdè wa tó fi wéwu nípa ẹ̀tànjẹ tí Dúpẹ́ Onítìrí ń tàn wọ́n eh, tó ń tàn wọ́n eléyìí tá a sì ń pariwo yìí pé eh, ọkọ̀ tí ẹ̀ ń pe àwọn èèyàn sí oko òparun lẹ̀ ń kó wọn lọ ṣùgbọ́n ẹni tó bá létí kó gbọ́ ẹni tó bá sì ní òye kó tẹ̀lé Eh, oko ìparun ni wọ́n ń kó wa lọ gbogbo àwọn kẹ́ni tó bá fẹ́ lòun fẹ́ jàjà gbára kò nílò pé à ń sá kiri ìjọba ò kiri ìjọba ò láàmú tó o bá ń sòdodo ọ̀rọ̀ ìjọba ó pé òdodo ọ̀rọ̀ ló sọ kódà kọ́rọ̀ ọmọ já ìjọba jẹ torí pé ibi tọ́rọ̀ bá ti ń já ìjọba jẹ náà níjọba ó ti ṣe àtúnṣe ìgbà tẹ́ ẹ bá dó lórí pé ẹ fẹ́ da ìlú ẹ fẹ́ ba ìlú jẹ́ ìjọba ò wò ní ìran o ìjọba òfin eh, nínú àwọn ráìtì tí wọ́n kà ẹ̀tọ́ ọmọ tí wọ́n kà fún wa ẹ̀tọ́ èèyàn ní lára ẹ̀ ní a lè sọ̀rọ̀ a lè ṣẹgbẹ́ wọ́n kà lọ́ lọ bíi mẹ́rìnlá lóríṣiríṣi tí ń bẹ nínú ìwé òfin wa ká gbé ìlú ká ṣòwò ká ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí ìtọ́fà ìgbà pé kéèyàn da ìlú rú ń bẹ̀. Hmm. ní ọjọ́ àbámẹ́ta sátidé la rí àwọn tí wọ́n dì máa hámọ́ra tí wọ́n múra tí wọ́n dì kàkà lùdù tí wọ́n wọ sẹkítírìàtì lọ nìbàdàn tààràtààrà ọ́fíìsì gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìjìnlẹ̀ olùṣèyí mákindé ni wọ́n gbà lọ tí wọ́n sì sọ pé àwọn ti gba ìjọba o pé àwọn ti wá àwọn làwọn invade eh, àwọn sì ti occupy so àwọn ti gba ìjọba gbogbo àwọn wọ̀nyí ẹ i pé mo sọ lórí ètò pé wọn ò ju bíi mẹ́wàá lọ wọn ò ju bíi mẹ́wàá lọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan súyọ á ṣe àdáyanrí rẹ̀ á sì padà síbi tá a ti ń bọ̀ ìgbà tá à ń ṣètò àwọn kan ní à ẹ ṣèwádìí dáadáa o kì í ṣe dúpẹ́ onítìrí ní òkú ọ̀la rẹ̀ ni àwọn dúpẹ́ onítìrí ni wọ́n ti ń dẹ́dìdìrín wò ṣe rí èmi ó pe àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá látòrí bàbá àgbà Kọ́lá Abíọ́lá ìdílé Abíọ́lá lábẹ́kúta gbogbo bí táwọn ọmọ Abíọ́lá bá wà ẹ pé dúpẹ́ onítìrí èyí tí ń ba orúkọ Basọ̀run MKO Abíọ́lá jẹ́ ìtìtó kó lo orúkọ rẹ̀ kọ́mọ̀ forúkọ Abíọ́lá kún un let me tell you one thing bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ Awólọ́wọ̀ tó bá fẹ́ dà lóru yóò jẹ ìyà nílẹ̀ Yorùbá kọ́ ọjọ́ ọmọ ọmọ Awólọ́wọ̀ torí pé àmọ́ sọ fọ pé Awólọ́wọ̀ ọ̀bàlújẹ́ kò balẹ̀ Yorùbá jẹ́ ó ṣe dáadáa sílẹ̀ Yorùbá ni gbogbo olóṣèlú ni wọ́n ń fowópa Awólọ́wọ̀ jẹun bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ bíbí Abíọ́lá kó sì pa Abíọ́lá ló bí kábẹ́ ló tún náwó ọ̀kẹ́ pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ó jẹ orí burúkú yà ọjọ́ orí burúkú yàbẹlẹ ta ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè níyàwó Abíọ́lá ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbòǹgbò ẹ mà àwọn olówó ẹ mà àwọn ọlọ́lá ká níyàwó ń bì èmi náà ṣàfẹ́ bímọ fún chief èmi náà fẹ́ bá chief rìn in ló pọ̀ jù láì ṣe gbé yẹn mugbó yó àwọn tó ń mugbó gan wọ́n mugbó wọ́n fi ń kọrin wọ́n fi ń ṣiṣẹ́ orí wọn pè náà kì í ṣe gbogbo ẹ tí ń mugbó náà ní í ṣe eré nítorí bá ń jẹ tí ọba bọ́ ọ láàmú bó bá ṣe pé gùn ìdílé kan ni ẹ̀yin ẹbí onítìrí ẹ pè é ẹ ló kọ ìtí ń bà yín lórújú jẹ́ yìí ó ti tó bébí náà ṣe jọmọ mọ́tàlá àǹbásádọ̀ ilé bàbá mi mo jẹ́ àǹbásádọ̀ òkè adúmọ̀tàlá mo jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn onítìrí ara ìkan lára ayé tá a máa fi wò nu pé ah, àwọn ẹbí yìí ò sì rí báyìí bó wọ́n ti rí wèrè eléyìí níbo wọ́n ti rí wèrè tí ń ba ìlú jẹ́ ẹ pè é torí pé ó kù ọ̀la tí ó ṣẹlẹ̀ ń ló ti sọ pé àwọn ti yan um, pírẹsidẹ́ǹtì àwọn um, fìdí ẹ àbí kí ló tiẹ̀ pé ná Adélé àwọn ti ya Adélé pírẹsidẹ́ǹtì ẹ̀ búra fúrúgbẹ náà lẹ́rìí ó dùn mí ni pé áàpù la fẹ́ lò àwọn ẹnjìnìá wọ́n bá wá ṣẹ́ lórí ẹ̀ áàpù àtàmọ́lù tá a fi máa ń gbé sẹ́gbẹ̀tẹ̀ fi máa ń rí wò ìgbà Facebook ti bẹ̀rẹ̀ rádaràda kó tó di pé nàìjíríà náà lọ bá wa dágbọ́n síta tó fi lè rí yí ipò ṣùgbọ́n àrọ̀ tó ṣúyọ ká tó lọ bẹ̀rù nífẹ̀ẹ́ ká wo àwòrán yìí nífẹ̀ẹ́ ká wo àwòrán yìí màá fẹ́ ká wo àwòrán yìí ẹ wo àwòrán tá à ń wò yìí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ṣe àfihàn wọn yìí pé lára àwọn tí wọ́n mú tí wọ́n wá da omi àlàáfíà àrùn tí wọ́n sì wọ sẹkítẹ́rìàtì ní ni ọta àbọ̀lẹ̀ ń wò tí a kólẹ̀ tọ́pọ́n lọ rẹrẹ bíi tòmẹ́tò ẹbí tòmáàtì wọ́n fún ìkóbá bẹ́ẹ̀ wọ́n kó kí wọ́n tó kó bẹ́ẹ̀ aṣọ aṣọ àsíá ẹrin ẹnì àwọn iná ní tẹ́ bá tó rí wọ́n tó fi fúláàgì Yorùbá nation sí àwọn ọmọ ológun ló dúró lẹ́yìn wọn àwọn náà tún ní àwọn náà tún ní ṣùgbọ́n ṣe ni láàánú la fi ń pe ìjọba wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúṣèyí mákindé ìwà tí àwọn òṣìṣẹ́ aláàbò ń bì ṣe ni láàánú ó dẹ̀ bánu nínú jẹ́ gidi gan gbogbo tí wọ́n kó síwájú àwọn ẹni kéésà wọn ni wọ́n ní wọn ò sì sí lára àwọn yorùbá nation ìta ni wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àti ìgbà táwọn ẹbí àwọn ẹni wọ̀nyí àtàwọn òṣìṣẹ́ tí wọ́n ké gbàjarè lọ sí ọ̀dọ̀ aláàjì oríyomi amsat àti àná náà làwa ti tara bọ̀. ṣé ẹ gbàgbé pé mo lọ sí ọgbà àwọn civil defence ní ìgbà tí ọ̀rọ̀ ìlú lọ́ra ṣẹlẹ̀ mo sì jóyè wá ńgbà náà yìí pé àwọn civil defence o ara sẹkẹrìàtì nìbàdàn iná ní kinní wọn wà àwọn civil defence arọgbà sẹkítírìàtì nìbàdàn ló wà nígbà tí mo lọ ibi táwọn náítẹ ń lò tẹ́lẹ̀ ni nígbà bọ́rọ̀ tìlú ìlọ́ra lọ ṣẹwárà àwọn civil defence aṣọ tí wọ́n lẹ́rìí pàṣọ àwọn ọlọ́pàá pọ̀ bọ́dà pé mẹ́rin làwọn aṣọ àwọn ọlọ́pàá wa aṣọ àwọn ológun wa náà pọ̀ lóríṣiríṣi tá a mọ̀ àwọn civil defence náà wá ní àwọn kan tá à ń pè ní ago ranger ṣẹ́rí aṣọ wọn àti aṣọ àwọn tí àwọn ológun ṣe àfihàn wọn yìí ó jọra wọn púpọ̀ wọ́n wá mú nínú wọn nígbà wọ́n mú nínú wọn ipe tó ẹsẹ̀ lè máa wọta ló fún yín láṣẹ kẹ́ mọ́ lórú aṣọ yìí àwọn eléyìí àwọn òṣìṣẹ́ aláàbò ìbílẹ̀ ni bóyá èèyàn ń ṣe ìnáwó wọ́n fúnyàn ní kí lorúkọ ẹ̀ wọ́n fúnyàn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò security bóyá ládùúgbò ni bóyá nílé ni bóyá ní ọjà ni bóyá àwọn olóyè ni so ẹbà wọn ń fáwọn èèyàn lóṣìṣẹ́ aláàbò tí wọn ó sì máa tẹ̀lé èèyàn tí wọn máa sọ èèyàn wọn sì wà registered àwa náà láwọn tá a máa ń lò aláwọn àgbẹ̀kọ̀yà tó ṣe wípé wọn ò sí lábẹ́ ìjọba àmọ́ ìjọba mọ̀ wọ́n ìjọba stéètì mọ̀ wọ́n ti federal mọ̀ wọ́n wọ́n forúkọ ọ́lẹ̀ aláwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn fijilanté ń bẹ a rántí pé ní bóyá ọdún méjì sẹ́yìn tí àwọn fijilanté aláàjì ìwà oníyomi àmsáàtì náà ni wọ́n ń ṣe àfihàn àwọn fijilanté yẹn nígbà tí wọ́n lọ kojú àwọn tí wọ́n ń kìnnáàpù èèyàn wọ́n ní láti ṣe àwọn fijilanté yẹn wọ́n lọ kojú wọn wọ́n gba àwọn tí wọ́n jí gbélẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe dàbọn ọkọ̀ wọn ọlọ́nkọ́ àwọn fijilanté yẹn yọ ara aṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn irú ẹ̀ nírú àwọn ẹgbẹ́ báyìí pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọn ó pera wọn àmọ̀tẹ́kùn ó pe àmọ̀tẹ́kùn lè pè é pé tàmọ̀tẹ́kùn state lónìí àgbẹ́kọ̀yà ní OPC ní sọ̀lúdẹ̀rọ̀ ní fijilanté ní àtirú àwọn ẹgbẹ́ báyìí báńbáńbá wọn ti pọ̀ òfin òfin sì fààyè gba dídá wọn lẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n bá ti tẹ̀lé ìlànà tí ìjọba ṣe ṣùgbọ́n àwọn civil defence federal government ló ní wọ́n àwọn wá mú wọn wípé aṣọ wọn ṣe papọ̀ mọ́ ti àwọn ìlà wọn wá ń lọ pé kí wọ́n lọ pa àwọn ọ̀gá wọn wá wọ́n kóra wọn sínú mọ́tò wọ́n ń lọ ní ọjọ́ àbámẹ́ta sátidé ibi tí wọ́n ń lọ ẹgbẹ́ ibi tí dípò kéèyàn ó fi wọnú sẹ́rí fẹ́ǹsì yẹn sẹkítẹ́rìàtì ló níbẹ̀ lọ dé ojú odò gbọ̀n kéèyàn tó yà sí Ọ̀ṣun tó kun sẹkítẹ́rìàtì ló níbẹ̀ sẹkítẹ́rìàtì sì nílẹ̀ yẹn ọlọ́ọ̀fin kan pírẹ́míà níwájú lọ́hùn wọ́n ṣe ààlà sí gbogbo Agodi garden ibi tí àwọn àmọ̀tẹ́kùn ló ń bi tí omi dáńdàrú ti sàn wá sẹkítẹ́rìàtì ló nílẹ̀ yẹn làwọn wá ń lọ wàhálà ti ṣẹlẹ̀ àwọn tọ́lá wọn fẹ́ wá gba ìjọba tó ṣe pé wọ́n pẹ́ lẹ́wọ̀n àwọn tí wọ́n pẹ́ lọ́rùn nù wọ́n ti ń pẹ́ lọ́rùn wàhálà yẹn ń lọ lọ́wọ́ àwọn yẹn wọ́n ti kó àwọn yẹn àwọn wá ń bọ̀ ṣẹ̀ṣì mà gẹ́gẹ́ bí ìlànà àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n máa yẹ ọkọ̀ wò wọ́n máa dáwọn èèyàn dúró torí gbàtẹ́ mi ò fi kọjá ń bẹ̀ ẹ̀ méjì lèmi kọjá ń bẹ̀ ó ti lọ ọlẹ̀ débi pé àwọn ọlọ́pàá wọ́n kàn dúró ni wọ́n ò dààmú ẹnikẹ́ni ẹni pé mo sọ ní ìjẹta àwọn ọlọ́pàá ò dààmú ẹnikẹ́ni gbogbo wàhálà yẹn ti lọ ọlẹ̀ wọ́n kàn kọjá ń bẹ̀ ni ṣùgbọ́n ara ń fún mi pé sójà ọlọ́pàá operation bọ́ọ̀sì àti àmọ̀tẹ́kùn nǹkan kan ń ṣẹlẹ̀ àbíjọba kẹfin pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ àṣẹ mẹ́wàá ti ṣẹlẹ̀ àwọn wọ̀nyí wá ń bọ̀ àwọn fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence ààbò ara ẹni làbò òlú wọ́n fẹ́ lọ jẹ́ pé wọn wọ́n wá ń gbabẹ̀ àwọn náà wọ́n di wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí aṣọ tẹ́ ń wò yìí ni wọ́n wọ̀ ẹ rí i pé kò papọ̀ mọ́ aṣọ tí àwọn yẹn wọ̀ bíi kámọ̀ aṣọ àwọn ológun alárànbarà aṣọ aláwọ̀ ọ̀gá yẹn làwọn wọ̀ àwọn eléyìí aṣọ wọn bíi dúdú báyìí ni bíi blue ni bíi dúdú ni làwọn wọ̀ fìlà tí wọ́n dé ilẹ̀ ń wò nílẹ̀ tí wọ́n kó sí ilẹ̀ lẹ́yìn fìlà tí wọ́n ń dé nìyẹn pupa ni fìlà wọn fìlà wọn lẹ̀ ń wò nílẹ̀ ẹ̀lẹ̀ yẹn àwọn tó sì wá náà fìlà pupa ni wọ́n dé ìyẹn ò tí ì pè wọ́n ní pé ẹnìkan náà ni wọ́n ọ̀dà àwọn èèyàn tó lólẹ̀kẹ̀ tó dé fìlà ẹ̀sẹ̀ mi wá ni èyàn ẹ̀wọ́n làwọn tó wá o wọ́n lólẹ̀kẹ̀ wọ́n dé fìlà ẹ̀sẹ̀ àwálé kọjá mọ́ ni nígbà wọn ti wá lólẹ̀kẹ̀ tẹ́ ń dé fìlà ẹ̀tẹ́ bá ń wálẹ̀ wà àwọn wọ́n dá wọn dúró nínú ọkọ̀ wọ́n sì ní wọn ó bọ́ọ̀lẹ̀ nígbà táwọn náà ti ráwọn ológun bó o ló ṣe jẹ́ báyìí báyìí báyìí ni wọn ò gbà ìtaàdì ni pé wọ́n lọ dá wọn jókòó wọ́n sì kó ọta àbọn wọ́n kó ọta àbọn síwájú wọn àti fúláàgì Yorùbá nation àti ìbọn wọ́n dẹ̀ ya fọ́tò wọn. wọ́n dẹ̀ gbé fọ́tò wọn síta inú mi dùn Alhaji Oriyomi Hamzat ti gbé ẹ wo bí wọ́n ṣe kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ. ṣùgbọ́n torí wípé à ń ṣe lórílẹ̀‐èdè yìí kò sọ wípé nígbà táwọn kan ṣe tí ò dáa káwá fìyà jẹ láìṣẹ̀ à ń ṣe lórílẹ̀ kò sẹ́ni tí ó bí wá ìjọba ò dẹ̀ran wọn torí gọ́fúnà ò lè pàṣẹ pé kí wọ́n dẹrú eléyìí wò tàbá wá ń ṣe bí mo ṣe máa ń sọ ṣe àwọ̀ àtòrí pé ká mọ̀ kú ká wá bẹ̀rù àti sòdodo ọ̀rọ̀ àwọn ológun ni o àwọn ọlọ́pàá ni o ìwọ ni kí ni ìwọ ni kí ni ìyẹn láàfin wà lìjẹ́ náà ẹ máa tanra yín. ìní ìta ni wọ́n ti kó wọn ibi táwọn ẹni ń lọ tẹ́sí fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence sí ẹnu géètì secretariat kò ju bí òponá pé òponá mẹ́ta péré òponá méjì ní ká pè é òponá méjì péré òponá ìjọba nílà méjì péré ni kò tiẹ̀ jìnnà rárá torí pé ibẹ̀ yẹn náà ni custom wà iwájú ibẹ̀ ni custom wà ọ́fíìsì àwọn náítẹ̀ ìjọ ni tí wọ́n ṣe bákubàku ni làwọn sífù dìbẹ̀nsì ń lò báyìí wọ́n kó àwọn ẹni ẹlẹ́ni o wọ́n sì kó bọn wọ́n kọta wọ́n kó fúláàgì Yorùbá nìsàn síwájú wọn wọ́n yàtọ̀ sí àwọn tá a ti fi fọ́tò wọn tá a ti fi torí ẹni tí wọ́n parọ́ ní ọ̀sán pẹ́lẹ́rì òun bẹ lọ́rùn ẹ já lọ wo àwòrán àwọn tó jẹ́ ẹ rí i pé wọn ò kó wọn papọ̀ wọn ò kó wọn papọ̀ mo fẹ́ fi ti a fídíò àbáwòrán àwọn tó jẹ́ ti Yorùbá nation yẹn gangan mo fẹ́ fi hàn wá mo fẹ́ fi hàn wá mo fẹ́ fi hàn wá láwọn tí dúpẹ́ onítìrí rán lọ mo fẹ́ fi hàn wá hmm, ó dà pé kan lélẹ̀ ṣe ti báwọn ṣe múra ẹ kó yàtọ̀ sáṣọ àwọn yẹn. Oh, yeah, I'll put that one. Another one dey inside o. Eh? Oh, Yo, open it. Open it fún ara ẹ. Bóyá fọwọ́ sí ẹ fún ẹ. Open it for yourself. Open it. Eh, ṣí ṣí. Ẹ ti wo ohun tí wọ́n wọ̀. Ṣíṣá mi. Ah. Ẹ rí wípé kò papọ̀ kò papọ̀ mọ́ aṣọ tí àwọn ẹni kò papọ̀ rárá. Gbogbo aná lájọ ní ìpínlẹ̀ yìí. Gbogbo aná lájọ nílẹ̀ Yorùbá lájọ lórílẹ̀-èdè yìí. Kò papọ̀ rárá la fi ń pe ìjọba wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dìde ẹ dá sí ọ̀rọ̀ yìí torí pé tí wọ́n bá ṣe báyìí a dẹ̀ ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ render apology faraàlú because ẹ fún wa ní ẹ tàn wá nìyẹn torí ara fún èmi náà ìpè à níbo ni wọn ó ti ṣe adúrú ọta yìí ibì kan ti ń bẹ tẹ́ ti ń kó àwọn àdá jáde nínú mọ́tò àdá aláàmù èèyàn mélòó ni àwọn tó lọ tí wọ́n wàá kó adúrú àdá yìí lọ́wọ́ bí nǹkan bá ṣe rí ni ẹja ṣàlàyé tí máa bà mí nú jẹ́ fún wa nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ because àwọn èèyàn ní nígbẹ̀kẹ̀lé nú wa ilé inú nísìn àwọn èèyàn ti ń pariwo ah irọ́ ni ìjọba ló ló dọ́gbọ́n rẹ̀ àwa fi dá yín lójú ìjọba ọ̀dọ́gbọ́n rẹ̀ ìjọba ọ̀dọ́gbọ́n rẹ̀ dúpẹ́ onítìrí ló fẹ́ da nàìjíríà rú kí ìjọba àpapọ̀ ó sì bá wa wá kí níbikíbi tó bá wà kí wọ́n bá wa wá jáde dúpẹ́ onítìrí ni nífẹ̀mí àwọn èèyàn wéwu. ṣùgbọ́n tí nǹkan bá wá ń rí báyìí ọ̀dà tí àwọn tí ọ̀rọ̀ kan gbogbo àwọn ẹbí wọn ti jáde wọ́n ti lọ sí àgídìgbò lọ́dọ̀ alájọ Oríyọmí Hamzat gbogbo ayé ló dẹ̀ ti rí ẹ jẹ́ wò tí ń bá rí fídíò yẹn ìtẹ́ǹtì lọ sọ́dọ̀ alájọ Oríyọmí Hamzat á tún fi hàn wá fídíò yẹn lélẹ̀ gbogbo ìyàwó wọn bàbá wọn inú àwọn ọkọ yẹn nìyẹn bánà àwọn ni wọ́n gbé lọ́wọ́ wọn ṣe ti rí pé ara aṣọ irú àwọn tí wọ́n kó nì àwọn eléyìí ṣe Yorùbá nation wọn ò sí lára àwọn tí wọ́n dáná tìrẹ àwọn nu ara àwọn tó kù nígbà táwọn gbọ́ pé wọ́n ti kó àwọn ọ̀gá àwọn àwọn eléyìí gan ọmọ fọ́tò làwọn náà rí tí wọ́n yà tí ẹ kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ pé ẹ wá gbà wá ọta àbọn wọn kó síwájú wọn rẹpẹtẹ yìí kí ló dé a sì ń rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ civil defence nìbàdàn ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bíkọ́sí àfẹ́ wàhálà nílùú ẹ jáde ẹ sọ̀rọ̀ báwo la ṣe fìyà já wọn tí ó ṣẹ̀ wọ́n dẹ̀ níbẹ̀ ṣe kó wọn wọ́n mọ́bìnrin mọ́ wọn obìnrin àárín wọn wọ́n ní wọ́n gbé lọ sí kìlọ̀ orúkọ ẹ̀ wọ́n gbé ọ̀dà pé wọ́n ní gbé yẹn sí operation boss àwọn yòókù tó jẹ́ ọkùnrin tí wọ́n kó nu wọn wọ́n kó wọn lọ sí òdògbó wọ́n á kó wọn pọ̀ mọ́ àwọn tí tó dáràn ṣùgbọ́n mo mọ ọmọ iléeṣẹ́ ológun iléeṣẹ́ ológun ní kìnnìkan iléeṣẹ́ ológun tí wọ́n bá múyàn life wọn ò ní ṣàdédé fìyà jẹ èèyàn táwọn ọ̀gá wọn bá ń bẹ ń bẹ wọn á fẹ́ gbọ́ tẹnu wọn táwọn ẹni yẹn bá sì ń sọfọ́gà wọn yí pé tó àwa ò mọ nǹkan kan gbogbo tí wọn kó síwájú wa ẹ pé civil defence àwọn wọn ránṣẹ́ pé àwa ẹgbẹ́ ẹbẹ̀ ló dẹ̀ wà kí ló dé tá à ń ṣe báyìí nílùú yìí náà kó dáa kó dáa ìbànújẹ́ gbáà lélẹyìí jẹ fún wa kí ló dé kò ẹ́ ṣe tuntun gbogbo ayé ló mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀sẹ̀ máa dì sí faraàlú nǹkan ṣẹlẹ̀ ok mo wo interview kan wọ́n gbé pé wọ́n máa ń nìkan ní ìpínlẹ̀ èkìtì àbí ìpínlẹ̀ ondo ni o olórí àwọn tí máa ń jiyàn ń gbé ni o nígbà tí ìyẹn sọ̀rọ̀ ìyẹn lọ́lọ́kadà lòun pé wọn ò mọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe ni òun gbé wọn lọ now ìyẹn ni pé àti ìparí iṣẹ́ ìwádìí wa tá a ti ń gbé e jáde àwọn ń tá a mú tá a gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tí wọ́n sì ń interview rẹ̀ tó sọ wípé àwọn ti ìfẹ́ẹ̀dì bí kò sọ̀rọ̀ àbáṣọ àsìmọ́rú aṣọ tí wọ́n wọ̀ wọ́n bá àpá gbogbo wọn dàálẹ̀ ńbẹ̀ yẹn kíní tírísíà ń fẹ́ lónìí lẹ́pẹ́ ẹ ti ní death sentence ni. gbogbo ala support kíjọba ó gbégbèsè lórí ìyẹn but àwọn ẹni ẹlẹ́ni tí ń kọjá lọ tí wọ́n kó ẹja kó wọn dàálẹ̀ ká tọrọ àforíjì lọ́wọ́ wọn because ẹ bá gba lọ́ọ̀yà pẹ̀lú wa tọ́rọ̀ ìbá le jù báyìí lọ àbí wọ́n bá ti pa lára wọn wàhálà ńlá ló jẹ́ fún wa náà ṣe gbogbo aráàlú ọ̀wá nígbẹ̀kẹ̀lé nu wa ẹ mẹ́dẹ̀ẹ̀bà ìjọba tí ń bẹ lóde ìjẹ́ làwa ń sọ èmi èso lóṣèlú I always tell you mi èso lóṣèlú bẹ̀ Tinubu lè mí ṣe kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá ní tí mo ti sọ ẹ̀ lọ́ máa ètò mi mi ò sòṣèlú àìṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ bá níta lè bí ṣe nàìjíríà Tinubu inú mi sì dùn ó dé òkè that's it that's it èyàn bá jẹ́ PDP èyàn bá jẹ́ APC èyàn bá jẹ́ SDP èyàn bá jẹ́ Labour Party tèmi ni wípé ẹ sáà ti ṣèlú kó dáa àní ẹtúlù ẹtúlù ṣe ni mo sì ń sọ ìjọba ọgbọ́dọ̀ gbádìdìrín láàyè káwọn kan wá láwọn àìmọ̀kan làwọn fi ń hùwà àìmọ̀kan ìjọba ọgbọ́dọ̀ gbá irú ẹ̀ ní tàwọn wèrè yìí níjà tí ẹ kọ́kọ́ lọ gbénú lákàyè ẹ lọ sí gọ́vnà ọ́fíìsì ṣé ẹ fẹ́ kìnnáàpù gọ́vnà wa nàbẹ́ fẹ́ pa gọ́vnà wa ìbéèrè ká béèrè mu ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwa lè sọ yín pé bó ṣe ń gbóná tó káwá fìyà jẹ aláìṣẹ̀ àwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n ń lọ tá a sì dá wọn dúró àwa kó ìbọn rẹpẹtẹ nígbà mo ti wo fídíò kan tí wọ́n yóò wá fídíò ẹ̀ tẹ́ ti ń já àdá nínú mọ́tò níbẹ̀ <laughs> mo ti ń rẹ́rìn pé nàìjà àti pẹnu sísítẹ́ẹ̀mù ṣe bí ààrẹ òpìtàn ni mí kí lẹ fẹ́ fi rú mi lójú nípa ilẹ̀ Yorùbá àti ìwà àwọn èèyàn ìyún ti ẹ̀dà náà ọ̀dà pé òun lélẹ̀ tí ẹ ti ń kàdá jáde àdá aláàmì. now ṣe ẹ fẹ́ kára ló gbà ẹ kára ló pé àwọn tó tiẹ̀ wá àtàkì Ọ̀yọ́ secretariat àwọn ni wọ́n kó àdá ìwá lẹ́yìn tá a ti rí nísìnyí pé ẹ kó ọta àbọn ẹ ìbọn ẹ síwájú àwọn innocent tí wọ́n lọ jẹjẹ wọn. ìjà wo fídíò yẹn nígbà wọn lọ bá Alhaji Oríyọmí ní ẹ̀ ibi ibi tá a ti wò délẹ̀ kan yìí. àwọn tí ẹ̀ ń wò yìí NGOs tí wọ́n dá sílẹ̀ láti máa gbèjà aráàlú láti máa mú ètò ààbò dúró déédéé ní ilẹ̀ wa wọ́n pè ní NGCS National Gallant Civil Squad ní orúkọ wọn National Gallant Civil Squad. Eh, iṣẹ́ tí wọ́n ṣe òun náà ni wọ́n kọ síbí security of life and properties security training in a legal way in a legal way bodyguard corporate events protocol escort duties security investigation security consultancy chieftaincy title crowd control peace enhancement àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tí wọ́n wà fún nìyẹn so ẹni ọ̀gá wọn pátápátá lélẹ́yìí ọ̀gá wọn pátápátá rẹ̀ kí lórúkọ rẹ̀. tó lọ skul. ó lọ skul o. nínú congregation rẹ̀. Ẹ̀yin lè fi schools àti ṣe president kí ló dé? Olúgbèmí Michael olódà àbí olódà sílẹ̀ olúfèmí michael yìí yúnífọ̀mù wọn wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. àṣebí máàlù owó wà gbogbo àwa náà la ṣe máàlù owó la ṣe bus card. tẹ bá wò lánàá. àwọn fọ́tò tí mo ti fi hàn wá nù. wọ́n wá da sẹkítẹ́rìàtì rú àwọn tí ẹ̀ rí àwọn eléyìí o wọ́n ní àwọn kan tí dúpẹ́ onítìrí tó ń léwájú nínú àwọn tó ń agitate fún Yorùbá nation àwọn tí Dúpẹ́ Onítìrí tó léwájú wọn àwọn ni wọ́n wọ sẹkítẹ́rẹ́tì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láàárọ̀ àná tí wọ́n wọ wọ́n lọ sí House of Assembly. àná ni fídíò eléyìí jáde. wọ́n yọ àṣà orílẹ̀-èdè Nàìjíríà kúrò wọ́n gbé àṣà Yorùbá nation tí wọ́n sí. ẹ jẹ́ ká máa kó jẹ Yorùbá nation èyí tá a sọ yìí kì í ṣe yorùbá nation ti Sunday Igboho. ṣé bẹ́ẹ̀ ni fake yorùbá nation ti Dúpẹ́ Onítìrí. àwọn ọmọ náà àmọ́ tí wọ́n mú yó. igbó ugbó ugbó. wọ́n wọ inú ọgbà secretariat wọ́n na ọwọ́ ìbọn sí àwọn àmọ̀tẹ́kùn kódà wọ́n nawọ́ ọ̀bọ̀n sí ọlọ́pàá kó tó di pé apá ọlọ́pàá ká wọn a kí àwọn ọlọ́pàá wọn kúṣẹ́ takuntakun ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó jẹ́ ká sójú wòran wa òun náà ni pé nígbà tí a bá fẹ́ justice kí ló máa ń fà tètò ìdájọ́ máa ń falẹ̀ díẹ̀ ní ìwádìí láti mọ gbẹ̀bí fáráre láti mọ fìyà jẹ tí ò yẹ kíyàwó jẹ lórí ọ̀rọ̀ ìbínú wa ṣe dùn tó pẹ̀lú iṣẹ́ tọ́lọ́pàá ṣe lánàá àtàwọn operation burst àtàwọn sójà bínú wa ṣe dùn tó èyí tó ń dùn wá lọ́wọ́lọ́wọ́ báyìí tó bà wá nú jẹ́ ni pé nọ́mbà tí wọ́n fi síta pé àwọn kó nínú àwọn agitators yẹn àwọn ọ̀daràn lẹ́kùnrin láwè àwọn ọ̀daràn yẹn torí pé àwọn ọ̀daràn ọmọ onítìrí wọ́n fi yé wa pé ọ̀daràn làwọn yẹn. àwọn ọmọ onítìrí ni àwọn ọ̀daràn. ó dàbí pé náà fígọ̀ yẹn ó dàbí pé ó ní clause dẹ́ o fígọ̀ yẹn need adjustment láti mọ̀ wípé lódodo ọ̀daràn ni wọ́n kó lóòótọ́ wọ́n ti pàrẹ́ẹ̀dì wọn fine àwọn tí wọ́n pàrẹ́ẹ̀dì ta fi hàn yìí ẹja gbọ́ lẹ́nu ẹgbẹ́ wọn tí wọ́n wà fún ẹgbẹ̀lẹ́ o ta ni ó sọ̀rọ̀ ní tí ó sọ̀rọ̀ sókè ok. sọ̀rọ̀ sókè láàrin Ibrahim Samuel Ìyanu Olúwa àwọn civil defence ni wọ́n wá sí ọ̀dọ̀ wa lánàá wọ́n wá kó wa táìmù tó wọ́n bọ̀. kí ni wọ́n wá kó yín fún. wọ́n wá kó wa fún uniform gbígbà uniform yìí ìyàwó wa ní ká pa àwọn ọ̀gá wa bàtà wa pa àwọn ọ̀gá wa táìmù tó wọ́n wá bọ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n wá fún wa. ṣe é gbọ́. lọ sí Uh, Bishop Boss office. Kí ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Báwo ló ṣe sọ̀rọ̀ bí akọ̀wé? Ah, ẹ ó ti pa làákàyè rẹ̀. Àwọn uh, Bishop Boss àwọn wọ́n ní pé ara àwọn ni wọ́n wà. Bẹ́ẹ̀ ara àwọn lọ́wọ́ àwọn Bishop Boss. Ẹ má bá wí. Wọ́n wà ní ọ́fíìsì táìmì yẹn. Bẹ́ẹ̀ ni mo wà ní ọ́fíìsì táìmì. Mo wà lára àwọn tó kú. Ẹ wà lára àwọn tó kú tó fẹ́ wá gbà lẹ̀. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ọ̀rọ̀ ti dùn ún sọ báyìí àwọn civil defence ọmọkùnrin tẹ̀ ń wò yìí àbí ẹ̀ṣọ́ tẹ̀ ń wò yìí ẹja pé lẹ́ṣọ́ ẹ̀ṣọ́ tẹ̀ ń wò yìí ó jẹ́ lára àwọn táwọn civil defence lọ bá wọn lọ́fíìsì pé aṣọ yín jọ sí wà wọ́n bá kó wọn nígbà àwọn kó wọn àwọn wá pe àwọn ọ̀gá wọn wípé báyìí báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ o wọ́n wá ń bọ̀ lọ́fíìsì civil defence láti wá gbà wọ́n lẹ̀ àwọn ọ̀gá wọn tí wọ́n ń bọ̀ wá gbà wọ́n lẹ̀ àwọn gba e, ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ fìlà wọn sì jọra wọn àwọn tó wá yúnífọ̀mù ọ̀jọra àmọ́ fìlà ló jọra wọn bá kó wọn peter ń sọ nìyẹn sẹ́ni ìṣòro tá à ń ní ni wípé alẹ́ ẹ káwọn tó bá jẹ́ security wa ńlẹ̀ yorùbá ẹ jẹ́ àwọn ọmọ yorùbá ọmọ wà láàrin wọn kò ní jọmọ yorùbá gidi tó sì mọ ètò ilẹ̀ yorùbá yóò mọ àwọn eléyìí yóò dẹ̀ mọ tí ń lọ yóò dẹ̀ lè gbọ́rọ̀ lẹ́nu wọn débi pé a ti sáré kó bọn à ń kọ́ta àbọ̀n síwájú wọn a dẹ̀ ń pàrédì wọn à ń pe iléeṣẹ́ ààrẹ à ń pa síwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ ló délẹ̀ yìí báwo ò ṣe ní gbà kéèyàn ó dà lúrú làwa náà ò sì ní gbà kéèyàn ó fìyà jẹ ọmọ Yorùbá lọ́nà àìtọ́ lórí tí ò ṣe ìjà máa gbọ́ lọ. Ah, ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ báwo ṣe sọ̀rọ̀ bí eh, eh, kò mú kú mẹ́kọ̀ọ́ wàhálà ni ìbáwọn wọn kọ́kọ́. so báwo làwọn civil defence wá dá àwọn ẹni ìlẹ́gbẹ́ táwọn náà ti rí pé wàhálà míì ti ṣẹlẹ̀ nígboro wọ́n sáré yọ̀ǹda wọn. sáré mọ́ wàhálà yẹn ti pọ̀ jù inú ìbànújẹ́ ló ń gbẹ́ wà ó ní pé inú àwọn tó dáhùn fẹ́ wá gbà lẹ̀. èyí náà wo nǹkan. so ẹ má máa yẹn ó ti ṣàlàyé fún mi màá tún ràn lọ́wọ́ àwọn civil defence wọ́n lọ bá wọn ní ọ́fíìsì wọn tá a bá wo aṣọ yìí dáadáa mo jọ ti civil defence lóòótọ́ àwọn civil defence ni wọ́n ṣe láti máa lo owó aṣọ. sẹ́rí àwa tá à ń wò wá ẹ bá wa ṣàdúrà fàlàjì Oríyọmí Hamzat gbogbo ohun tí àpadà sí ibú bá sọ̀rọ̀ ẹ̀dá láyé Ọlọ́run ní ọba wọn because àná wọn lọ bá wọn tètè dìde sọ̀rọ̀ ẹ kí gbogbo ayé ó lè rí àwọn ẹni rò pé kò síbi táwọn lè lọ àfi bíi káwọn tètè dìde sí gbogbo tí àpadà sí ibú bá dà kò ní bàlájọ Yomi Amsat gbogbo orú nǹkan báyìí ń ṣẹlẹ̀ àìmọye aláìṣẹ̀ kò mọwọ́ kò mẹsẹ̀ tó ti kú dànù. wọ́n kó wọn lára àwọn tí wọ́n kó. èyí tẹ́ ẹ̀ ń pè wá ẹ má ti pè wá nítorí ọlọ́run ẹ̀jẹ̀ má ti pè wá. wọ́n ti kú wọn lọ́fíìsì wọn wọ́n ní ẹ pé àwọn ọ̀gá yín kan máa bọ̀ láti wá gbà yín lẹ̀ wọ́n fẹ́ bá àwọn ọ̀gá wọn sọ̀rọ̀ àwọn ọ̀gá wọn gbéra láti Yemẹtu wọ́n kóra wọn jọ àwọn ń bọ̀ wá sí ọ́fíìsì civil defence tó wà lẹ́gbẹ̀ẹ́ ministry of environment wọ́n agbáwájú main secretariat kọjá iwájú secretariat dẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àsìkò ìgbà náà táwọn gbéra tí wọ́n ń bọ̀ àwọn ò mọ tó ṣẹlẹ̀ ní secretariat àsìkò ìgbà yẹn àwọn operation burst wọ́n ti débẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ti reinforce nítorí pé àwọn ará abínú sí àwọn tí wọ́n bá ń bẹ̀ kódà sójà tí wọ́n bá ń bẹ̀ wọ́n ní kó jókòó wọ́n nàbọ̀ sí i so àsìkò gba yẹn làwọn èèyàn àwọn àwọn ọ̀gá àwọn eléyìí wá ń bọ̀ àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ nínú mọ́tò wọn bá ṣe ń bọ̀ àwọn operation boss wọ́n ti ń ransack àwọn tán bá rí wọ́n ti ń mú àwọn tó ṣe kíní dábàdà wọ́n fìlà fìlà pupa ni àwọn tó dẹ̀ wá operate ń bẹ̀ yẹn fìlà pupa náà ni wọ́n dé wọ́n dẹ̀ wọ kámò ìyàtọ̀ ọbẹ̀ ni pé àwọn ò wọ kámò wọ́n mú wọn o mélòó ni wọ́n kó nu wọn wọ́n kó èèyàn mẹ́sàn-án nínú àwọn ọ̀gá wọn àwọn tí ò wọṣọ wà ń bẹ o àwọn tó wọṣọ wà ń bẹ o. bẹ́ẹ̀ni a rí fọ́tò àwọn tí ò wọṣọ ń bẹ bẹ. obìnrin gan wà nú àwọn tí wọ́n kó obìnrin tí wọ́n mú nínú wọn wọ́n fò sí office operation boss ṣùgbọ́n gba àwọn ọlọ́pàá tó àwọn ọkùnrin tó kù nù wọn wọ́n ti kó wọn lọ sí báràkì àwọn sójà láti àná ẹ̀sìn mọ́ tó lè ṣẹlẹ̀ tábàkùn yẹn lọ sí báràkì sójà wọ́n kọ́kọ́ pàréèdì wọn ọta àbọ̀ tí wọ́n bá wájú wọn yìí wọ́n ní kì í ṣe tiwọn. mo ti fi fọ́tò yẹn hàn wá màá tó tó fi hàn wá tá a lè dáadáa. wọ́n ní kì í ṣe tiwọn rárá o fúláàgì tí wọ́n fi síwájú wọn wọ́n ní kì í ṣe fúláàgì wọn tẹ́bẹ̀dẹ̀ wọ aṣọ ọrùn wọn kò jọ kámò àwọn tí wọ́n mú so ẹ rí i pé irú aṣọ tí wọ́n wọ̀ yìí làwọn kẹ́wọ̀ nù wọn àtàwọn tó wọ. tẹ bá wo aláàjì oríyọmí amsat dáadáa akọ̀ròyìn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni tó sì kàwé kò ní í dìde sírú ọ̀rọ̀ ẹ̀ tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n wà ń bẹ̀ ẹ rí àwọn tí wọ́n wọlé gbogbo wa là ń kọ̀ndẹ́mù wọn ibi tọ́rọ̀ wọn bá lè já sí wọ́n bá lè já sọ̀rọ̀ treason and felony lẹ́pẹ́ ìtẹ́sọ́ ni pé death sentence wọ́n gbà mí níbi wákàtí kan kí wọ́n ti máa mi túmọ̀ death sentence ibẹ̀ lèmi ti rò pé oyè tuntun ní jẹ́ death sentence àṣẹ ikú ní jèrè ẹsẹ̀ ni. àtàwọn tó wọ aṣọ tí kò ṣe uniform tí wọ́n wọ aṣọ ara àwọn ni ó àwọn ni wọ́n kó àwọn tí wọ́n kó kiri níwájú yìí àwọn kọ́ ni gangan ni agitator tẹ́ bá wo àwọn fídíò stẹ́ẹ̀ rí ẹ rí i pé àwọn agitators yẹn gangan kámò ni wọ́n wọ̀ kámò wọ́n wọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n bojú ẹ wọ́n ti oògùn mọ́ra tẹ́ ẹ bá ti wá wo àwọn ẹni yìí ẹ rí i pé lódodo ó súnmọ́ kí wọ́n má jára wọn àwọn ò sọ pé ara wọn ni wọ́n o àìsọ pé ara wọn kọ́ ni wọ́n. ara wọn kọ́ gbogbo ìwádìí àti ẹ̀rí tó fojú hàn ṣe bá àwọn èèyàn wọn ni àwọn èèyàn tàwọn dúpọ̀ nítìrí tí wọ́n mú ǹjẹ́ wọ́n lè jáde wá sọ yí pé ẹ̀ kínní kan àwọn eléyìí ìsara wọn bánà àwọn wọn gbé lọ́wọ́ yìí àwọn òṣìṣẹ́ aláàbò abẹ́lé ni àwọn ẹgbẹ́ máa ń ní Christian organization máa ń ní Islamic organization ní oríṣiríṣi ni wọ́n ní ok ẹ wo orú ti mufti ìwò tàún ẹgbẹ́ wọn àwọn náà láwọn security tẹ́ máa ń fáwọn èèyàn ní security ní kí lorúkọ ẹ̀ ládùúgbò nílé ìgbà tó àwọn ṣẹlẹ̀ tó gbé nínú àwọn tẹ́ máa ń gbé ẹran ara àwọn security àwọn tàún ló mú ẹran àwọn tó ń gbẹran lọ́dọ̀ tiwa wọ́n dẹ̀ fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ wọ́n dẹ̀ gbé ẹni tó gbẹran lọ sí kóòtù tó ráwọn ó tún dúró tì pẹ̀lú community yìí pé tó o lè tá a mú o tá a fà lọ́lọ́pàá lọ́wọ́ a fẹ́ mọ bí ṣe ń lọ. gẹ́gẹ́ ìjà bẹ̀rù ọlọ́run lórílẹ̀‐èdè ìjà bẹ̀rù ọlọ́run kò sí nǹkan míì tọ́lọ́mọ fífi ìyà jẹ èèyàn tá a bá ti lóòótọ́ láyé tí ò sí bẹ̀rù ọlọ́run lọ́kàn wa tá a kàn lè rò pa àkànlé ṣe ń tó wù wá. àwọn òṣèpẹ́ apẹ́bẹ́ tẹ̀sí máwọn ẹni wọ̀nyí ẹ kó wọn ẹ dẹ̀ ya fọ́tò wọn náà ọ̀rọ̀ ló ti bẹ́yìn yọ nísìnyí báyìí gbogbo ògbọ́n ìní máa fi hàn wá ìfi hàn wá gbogbo ògbọ́n gbogbo ògbọ́n gbogbo ọ̀tá tí wọ́n kó síwájú wọn ni ẹ wo ọ̀tá tí wọ́n kó síwájú wọn ẹ wo ọ̀tá wọ́n fún wọn ní flag Yorùbá nation wọ́n kọ́ta wọ́n kó bọ̀ síwájú wọn lẹ́yìn tó ṣe pé wọn ò dẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ òun lélẹ́kẹ̀ẹ́ tó lè rí dáadáa wọ́n kó wọn kú omi tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n kó wọ wọnú sẹkítẹ́rìàtì lọ wọ́n lọ kó gbé lè síwájú wọn now kí wọ́n rìlíìsì àwọn ẹni wọ̀nyí orin wo lẹ fẹ́ kí wọ́n máa kọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò ìbò local government ló dẹ̀ ń bọ̀ yìí orin wo kí wọ́n máa kọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ rìlíìsì àwọn wọ̀nyí torí ẹ̀tọ́ wọn sà bá oníròyìn sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn sì gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo ayé ní ọ̀fẹ́ mọ̀ torí pé àkọ́kọ́ a ti bà àwọn ẹni lórúkọ jẹ́ a ti pè wọ́n ní ta ní tí wọn ò jẹ́ àwọn ìyàwó wọn jáde àwọn ẹbí wọn jáde tọ́lọ̀wọ̀n bá tì ní pé káwọn sójà bá wa ṣe wọ́n ní báṣubàṣu láfi ń pe iléeṣẹ́ ààrẹ gbogbo àwa tá à ń wò mí ẹ̀yin èèyàn ẹ tètè pe iléeṣẹ́ ààrẹ àwọn èèyàn nínú àwọn tí wọ́n kó ń bàdàn àwọn aláìsẹ̀ ń bẹ ń bẹ ẹ tètè pé iléeṣẹ́ ààrẹ báwo ò fẹ́ wàhálà ní nàìjíríà àfẹ́ wàhálà ńlẹ̀ yorùbá kí ló dé táwọn hùwà báyìí a kó àwọn èèyàn àmọ́ àwọn kò mọwọ́ kò mẹsẹ̀ àmú wọn mọ́ wọn pápápá àti ń sáré ṣe àti ń ya fídíò àti ń ya fọ́tò wọn kódà kò dáa rárá rárá. Ah, ah, ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká múrú ẹkùn ká fi lájá lọ́wọ́ oòdùà ò fẹ́ bẹ́ẹ̀ ah, àwọn alálẹ̀ ò fẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn wò yìí àwọn wọn ò jalè wọn ò fẹ́ dà lúrú wọn dá ẹgbẹ́ lẹ̀ ọ̀dà o ká máa ṣe ìjọba dẹ̀ ń fáwọn èèyàn láńsẹ̀nsì ẹ̀ lókè ẹ̀ rẹ̀jísítà lọ́dọ̀ ìjọba ni iṣẹ́ wa ni o ojúṣe wa ni o yemẹtu ń bẹ yẹn náà wọ́n wà yemẹtu sí sẹkítírìàtì kò jìnnà púpọ̀ wọ́n dẹ̀ gbọ́ pé kò wọ́n wá sọ́fíìsì wọn o wọ́n ti wá kó àwọn tí ń bẹ ń bẹ o àwọn yẹn dìde láti lọ jẹ́ pé àwọn civil defence civil defence ìṣẹ̀lẹ̀ ní ẹgbẹ́ sẹkítírìàtì bẹ́ẹ̀ náà wọ́n wà ibi ọ́fíìsì àwọn náítẹ̀ ẹjọ́ ni torí ń jọ́dẹ̀ mi lọ nígbà tí ọ̀rọ̀ ìlú lọ́sùtọ́lọ́tọ́rọ̀ ti lọ́ra ṣẹlẹ̀ tí mo lọ ah ọ́fíìsì yìí ṣe átóbi jẹ̀nàjẹ̀nà àwọn ni yóò tó bẹ́ẹ̀ ọ́fíìsì nitel ìjọ ni àwọn ń lò à ń pèjọba wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúṣèyí mákindé ẹ bá wa gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ torí wípé bí àwọn aláìṣẹ̀ bá kú sí <laughs> ọgbà àwọn ológun yóò le o yóò le o ẹ bá wa mú ojú wọn lẹ̀ wọ́n ju wọn lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbà tí wọ́n kó àwọn wọ̀nyí àkọ́kọ́ ọlọ́pàá lọ́yẹ iṣẹ́ ọlọ́pàá ni iṣẹ́ ọlọ́pàá òun ni àwọn ọlọ́pàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rí nígbà mò ń ṣètò ní àná bóò làwọn ẹni tiẹ̀ tí ọkọ ráyè wọlé sínú ọgbà secretariat yóò ní pẹ́ ọlọ́run ló yọ gómìnà wa ètò ààbò ẹja amúlọ́kùnkúndùn ẹja amúlọ́kùnkúndùn ṣé wọ́n fo fẹ́ǹsì wọlé ni àbí wọ́n gba géètì wọlé ni ìjà mú lọ́kùnkún dùn torí pé nínú nǹkan tẹ̀mí àti ẹ tá a gbọ́dọ̀ dáàbò bò ní nọmba one citizen ní gómìnà wa ní nọmba one citizen ṣùgbọ́n yìí ọ̀wá sọ wípé káfíyà jẹ aláìṣẹ̀ a ti mọ àwọn tó ṣe gbogbo ìlú ti mọ àwọn tó ṣe ẹ wo fídíò yìí ẹ bá àwọn èèyàn tó ń béèrè gbà hàn kíní kankankan ẹni yóò fò rẹ̀rẹ̀ rí olórí ibú of Africa rí mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. àfojú òpó lẹ́yìn tẹ́ fẹ́ pẹ́ má bínú ẹ̀yin tẹ́ fẹ́ pẹ́ má bínú bóyá kí n lo ẹjẹ́ ń lo báyìí ẹjẹ́ ń lo bluetooth máa kó bàa lè kó bàa lè kẹ́ bàa lè rí mi gbọ́ dáadáa Dúpẹ́ Onítìrí ti sọ̀rọ̀ kódà wọ́n ti yan um, um, Sádélé lólóhùn yàn ni Dúpẹ́ Onítìrí ti yan Adélé mò ń bọ̀ mo fẹ́ ṣe ká bàa lè gbọ́ wa dáadáa because èmi ò mọ àwọn tó ṣẹ̀ dúpẹ́ onítìrí ẹ bá wa wá jáde dúpẹ́ onítìrí lẹ́jọ́ jẹ́ bàbá wa Professor Banja Akíntóyè ti sọ̀rọ̀ Sunday Igboho ti sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ Yorùbá kínní tí wọ́n ń ṣe Yorùbá nation tòótọ́ àwọn kọ́. ọ̀dọ́ dẹ̀ ni so èèyàn mélòó ló fẹ́ ṣe rẹ̀ bó sacrifice fún rẹ̀ pé òun á ṣe é pé òun ò ní gbé gbàgbó mọ́ but òun á ṣe olórí adelé yìí kí gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò fáwọn indigenous people ni wá indigenous people ni wá sovereign people ni wá. ọjọ́ Jímọ̀ ilé dúpẹ́ onítìrí ṣe léyìí ọjọ́ sátidé rẹ̀ làwọn tí láwọn wáyé ń fèdí Ọ̀yọ́ sí secretariat lọ ṣe tí wọ́n ṣe. ethnic nationalist ni wá wípé ká kúrò nílẹ̀ Nàìjíríà a dẹ̀ ti kúrò ní November twenty twenty twenty two ní èní yìí tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four ìyẹn jẹ́ April twenty. ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four ni Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀ yìí ọjọ́ kẹtàlá oṣù kẹrin twenty twenty four ni wọ́n lọ sí secretariat. April twelve twenty twenty four ìpè ní èní pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí sọmi tí ò rí pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sọ́mọ̀ bí ẹni ta ṣọ pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà náà pátápátá tó ní ohun òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé òkúta ayébíyé kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ èmi Modipo Ntrabiola mo proclaim sovereignty democratic republic of the yorùbá ní èní ọjọ́ jímọ̀ ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four láti èní lọ ilẹ̀ yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀ nígbà tílẹ̀ yorùbá bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ọmọ ìpínlẹ̀ èkó ọmọ ìpínlẹ̀ èkó lolí ti rí òòsì lọ sáláùsà kọ́ ọ lọ gbàjọba bẹ̀ kí ló wá sí jẹ́ pélé bàbá tèmi lọ wá ìwọ tó ẹni tí ó ṣàdá sọ fún nítorún ẹ̀ lákọ́kọ́ wò ṣẹ́wó olúlẹ̀ kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ níkẹjà ó ṣe wá jẹ́ bàbá tèmi lẹ wá dúpẹ́ dúpẹ́ ìjà máa gbọ́ ọ lọ ìyàwó èrè ó become newest nation in the world káàkiri àgbáyé yorùbá ó dorílẹ̀-èdè tẹ́nikẹ́ni ò takò tẹ́nikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́n fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ yorùbá ní èní democratic republic of the yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adelé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èyí lọ èmi mojúpẹ́ onítìrí abíọ́lá mo tún tún sọ lẹ́ẹ̀kan sí i ọmọ yorùbá indigenous yorùbá descent ni mí ọmọ yorùbá ni mí opó olóògbé MKO abíọ́lá ni mí ọmọ onítìrí èkó. èyí tí a fi ń pe ẹ̀yin fámílì abíọ́lá nù àti ìdílé onítìrí bẹ́ẹ̀ bá dá wàhálà alẹ̀ á gbé fámílì yín lọ ilé ẹjọ́ o tẹ́ bá wọ́ ọmọ yín jáde ìjọba ìjọba because ẹrú kan ní mú ní búgbẹ ẹrú orúkọ fámìlì yìí nísì fi ń jẹ́ fún wa yìí orúkọ fámìlì Abíọ́lá orúkọ fámìlì onítìrí Èkó ní fi ń jẹ́ fún wa yìí òun sì láwọn ọmọ ẹtí ẹ o àṣìrọmọ onítìrí kan nínú wọn o láwọn tọwọ nínú àwọn tí ìbọn ìbọn bá nítorí wọn àwọn náà dojú ìbọn kà wọn sójà irin kan nǹkan tẹ̀ ni ìjà máa gbọ́ lọ olóògbé MKO Abíọ́lá ni mí ọmọ onítìrí èkó ni mí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin. ọwọ́ ayé mi ní ìsìn pé ara àwọn wèrè tó ti Abíọ́lá pa nì lára àwọn wèrè ideology nìkan Abíọ́lá lọ dìkí ara rẹ̀ ìjọpọ̀ ń ka ìbò lọ́wọ́ wọn ìkàbò ọ̀rọ̀ wà lórí rẹ̀ ète lógun jíjà ẹ ti ní kábíọ́lá lọ dìkí ara rẹ̀ wọ́n gbá bíọ́lá tán gbogbo irú wọn àwọn náà tó ní ẹ̀ ń dìkílẹ̀ yorùbá nation ẹ gbàjọba lọ́wọ́ wa ẹ wá àgbà ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ọmọ gọ̀ ẹni ọmọ kù kí ni ọ̀pọ̀ ọmọ tó gọ̀ ẹjá máa gbọ́ lọ. pin pẹ̀lú agbára iyì ògo ọlá ọlọ́run ní èmi yìí mo proclaim eh? ilẹ̀ yorùbá oh. mo issue proclamation notification publication annunciation pronunciation sovereignty democrat republic of the yorùbá. Ah, ọmọ agbájé dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n bẹ lọ sí kíló àyìndé barrister a ti gbóyìn bójà mẹ́rin ìka wọn lọ nàìjà la fọ́tò ní má máa fọ́ tàná òyìnbó wàá pọ̀ jù dúpẹ́ èmi ò àwọn èèmú kàkàkà tó sọ yìí ní sálárì tèmi ò gbé o dúpẹ́. láti èní lọ democratic republic of the yorùbá ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kán mọ̀ wípé democratic republic of the yorùbá is a new nation newest nation in the world number 55 in Africa our indigenous people mo kí wa pé a kú oríire. Ah, ah, ọlọ́run wọn fọ̀rọ̀ kí àǹtí mi mọ́ ládùn kẹ́ńkẹ́lẹ̀ o bẹ́ẹ̀ bá bínú lẹ́bìnú o èmi ò fò dúpẹ́ lórúkọ tuntun o mọ́ ládùn kẹ́ńkẹ́lẹ̀ o èmi ò fò dúpẹ́ lórúkọ tuntun bí ọ̀bà ní gba orúkọ oyè tí mo fẹ́ fún ni èmi ò gbowó lọ́wọ́ rẹ ọ̀fẹ́ lámi fún ni ọ̀fẹ́ lèmi ló fi fún ọ mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù àṣéǹgbà mọ́ládùn ti lọ àṣéǹtẹ̀ tó láláwàdà bíi mọ́ládùn dúpẹ́ ní dẹ́dìdìrín wòye o àwàdà rẹ̀ pọ̀. ọjọ́ òní nítorí ọlọ́run ṣàánú fún wa torí ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa ààrẹ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November twenty twenty twenty two a ṣe reclamation níjọ́ Sunday December eighteen twenty twenty two pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan Ọlọ́run a ṣe proclamation ní èní Friday April twelve twenty twenty four pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ìjọba délé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà mọ́ ọmọ yorùbá ò bójú wẹ̀yìn mọ́ wájúwájú ni òkè òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run a ní sovereignty wa a ti bẹ̀rẹ̀ ìjọba wa ọlọ́run ti ṣàánú fún wa àti rí àánú gbà mo congratulate gbogbo ọmọ yorùbá o gbogbo indigenous yorùbá people pátápátá iyp ti democratic republic of the yorùbá mo kí wa a kú oríire ọlọ́run ṣàánú fún wa àárẹ̀ àánú gbà ká máa ran ọlọ́run nígbà gbogbo ká máa fọpẹ́ ká máa fìyìn fọlọ́run gbogbo ìgbà tá a bá tún rí àwọn nǹkan tó dáa tó dáa tọ́lọ́run tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká máa yan ọlọ́run ká máa fọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ṣẹlá ọmọ yorùbá YP. àárọ̀ ìjọba àrùn nìkan ò tó ẹ̀sìn ẹ̀kọ́ díẹ̀ sí i ibi sí ìdákun mọ́ládùn kẹ̀kẹ́ lẹ̀wí kí ló mú kí ló mú mọ́ládùn ṣé dìdìrín ní pákú ni àbágọ̀ ah, ọlọ́run kẹba sọ̀rọ̀ MKO Abíọ́lá ìkẹ́tọ́kẹ́ ti pọ̀ ju ìgbà tí òjé yọ̀ ọ́ jẹ́ sẹ̀mẹ̀tẹ́ yẹn bá kàn ó dàbí nígbà wọn bí ẹnìkan lè rí pé ìyàwó lọ jẹ rí nígbà náà mo jìyà gan dàsí déè tí mo po tíì mo ti wá gbàgbé kí n fi um, milk sí mọ́mí wa gbá mi pé can't put milk ó jìyà lóòótọ́ <laughs> ọmọ ẹ̀sìn. àmọ́ àfọ̀pẹ́ kan náà ní gbogbo ìgbà ṣẹlá ọmọ Yorùbá YYP àǹfààní tó pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore oore nǹkan tó dáa. ní òkú ọ̀la tí wọ́n ṣe léyìí wọ́n kọ́kọ́ ṣe kan èyí tí wọ́n ṣe yẹn dàná mò ń wà mò ń wà tí wọ́n kọ́kọ́ ṣe ó ń da o wọ́n ṣe kan tí wọ́n ti tí wọ́n ti búra fún ààrẹ wọn àwò ó yẹ kí n rí wọ́n búra fún ààrẹ ibi tí wọ́n ti búra fún ààrẹ wọn èyí dá o. Ah, ó dẹ̀ kí n rí yẹn náà o ìyẹn ti ẹ̀dùn báyìí ẹ rí bẹ́ẹ̀ ṣe búra bá ààrẹ ààrẹ bá wa sọ̀rọ̀ àkọ́sọ gan ó yẹ kí n rí yẹn náà o ẹ̀dàkùn wọn ah, ibi tí wọ́n ti búra fún ààrẹ ẹ̀ mọ̀ wá ẹ̀hún ni mo ti rí wà láì. lórí ìjọba délé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá èmi ọgbọ́n máa ń jí ọláwálé akíọlá ọmọkọrẹ fi tọkàntọkàn ṣèlérí fi tọkàntọkàn ṣèlérí jẹ́jẹ́ jẹ́jẹ́ dábàjẹmú kámájẹ̀mú pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. nítò nípa lílo àwọn agbára olórí ìjọba délé. nípa lílo àwọn agbára olórí ìjọba délé. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa èmi yóò olóòótọ́ sí orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. àti ojúṣe fún àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ni yóò máa jẹ́ ìkọ̀nà sí ìṣiṣẹ́ mi. ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi. àti ìṣe mi. àti ìṣe mi. yorùbá ni àkọ́kọ́. yorùbá yorùbá ni àkọ́kọ́. èmi yóò jẹ́ olódodo. èmi yóò jẹ́ olódodo. sí àwọn àgbékalẹ̀ mímọ́. sí àwọn àgbékalẹ̀ mímọ́. ètò ìṣèjọba orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ètò ìṣèjọba orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdorí. bí a ṣe ń búra fún ààrẹ yorùbá nation Dúpẹ́ Onítìrínù mọ́ládùn nation bá a ṣe ń búra fún un so búra tẹ́wọ́n á búra fún àwọn gọ́fúnà wọn Ìbàdàn wọn ti fẹ́ bẹ̀rẹ̀ gọ́vnà wọn lọ́fẹ́ wá gba sẹ̀tírìàtì ìbàdàn ẹni pé ìkọ́ǹtò sọ̀rọ̀ ẹ gbọ́ kí sèyí bákidé ọmọ ṣe tiẹ̀ káwọn náà ọmọ ṣe tiẹ̀ á bí gbìmọ̀ lọ́wọ́ ọba kí ni wàá ṣẹlẹ̀ sí wa lẹ̀ Yorùbá tá a la wàá ṣẹ̀ tó fi wá fún aláwọ̀ dìdìrì lọ́mọ báyìí ẹ fẹ́ gbà tó gbọ́yún náà. yóò sì dáàbò bo ìdáǹde orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. òmìnira rẹ̀. òmìnira rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. àwọn ohun ìní. àwọn ohun ìní. ìtúsílẹ̀. ìtúsílẹ̀. àwọn ohun àmúṣọrọ̀. àwọn ohun àmúṣọrọ̀. ògo. ògo àjogúnbá àjogúnbá àṣà àṣà ìtàn ìtàn èdè èdè ìdánimọ̀ ìdánimọ̀ àti ilẹ̀ babaláwo ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. àti àti ilẹ̀ baba ńlá ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. àti ààbò àwọn ènìyàn. àti ààbò àwọn ènìyàn. èmi yóò sì ṣe ètò ààbò. èmi yóò sì ṣe ètò ààbò. tó péye fún orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. tó péye fún orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. mo sì tún ṣe ìlérí pé. mo sì tún ṣe ìlérí pé. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ mi ní sí mi. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ mi ní sí mi dá lónìí. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀. èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀. fún ìjìyà tí ó nípọn. fún ìjìyà tó nípọn. láti ọwọ́ orílẹ̀-èdè mi Yorùbá. láti ọwọ́ orílẹ̀-èdè mi Yorùbá. èyí ni májẹ̀mú mi. èyí ni májẹ̀mú mi. kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. wọ́n ti kúra fún pẹ́sidẹ́ntì Yorùbá nation. a máa tẹ́tí sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba adelé ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. ọmọ ogun lẹ́yìn rẹ̀ ara àwọn ọmọ ogun tó wá sí kinní ni. ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹgbẹ̀rúndínlógún ọjọ́ ọ̀rọ̀ adelé tó dúró lórí. ìgbà tí eléyìí sọ dúpẹ́ onítìrí náà sọ tiẹ̀ tẹ́lẹ̀ sọ tiẹ̀ ni làwọn ọmọ ogun wọn fi wá wá sí Ìbàdàn láti wá gba ìjọba fún gọ́vnọ̀ Adélé Adélé Adélé làwọn kọ̀ọ̀kan ní eh, mistake tẹ̀ ṣe àwọn local government ń kọ́ ilé ìgbìmọ̀ asòfin ń kọ́ ṣe é ti yan àwọn Adélé asòfin yín náà dey play. àánú Ọlọ́run mo kí gbogbo ọmọ nílẹ̀ Yorùbá IYP káàkiri gbogbo àgbáyé orúkọ tèmi ni mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ mo kí yín wípé ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ yorùbá IYP torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira yorùbá DRY ti fi ẹsẹ̀ múlẹ̀ ó sì ti wọlé ó sì ti dé ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ni ó wọlé dé gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ wa ni a sì ti ṣetán láti gbohun ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́ ní báyìí. ọ̀rọ̀ tó sọ yẹn ló mú àwọn dìndìnrín ọmọ tó yọ ọ̀gbọ́n kí ni wọn pẹ̀lú tó gọ̀ bí ọ̀ságọ̀ ló jẹ́ kí wọ́n kó àwọn náà sọ pé àwọn wáyé ń fèjì kínní ẹ̀jẹ̀ tó wọn torí mo fẹ́ máa ṣe kéékèèké tó dáa fojú òkú lẹ̀ ìkan wá ń lérí níjẹta yẹn <laughs> tí ẹ̀ lọ́ pa mí lẹ́rìí ju ẹja gbélé olórí àwọn. ṣùgbọ́n ṣáwó tó bá kọ̀ tí ò bá rìlíìsì wọn tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú ó ti pè fógun o ó dẹ̀ máa kàn yín pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ ẹ fìbẹ́ ah, ní ká sọ fún yín sà for the last time. gómìnà wa ní báwí lọ́yọ̀ọ́ state o èjìnà olùsèyí mákindé ní báwí o state bá ti gbórí yín burú inú yín bu ẹ̀rọ òrùn sa second mechanizing ọwọ́ kejì iléeṣẹ́ ológun nàìjíríà ìbàdàn lọ́wọ́ ẹ̀ kàn ń fẹ̀mí yín wéwu ni ẹ̀ ń fẹ̀mí yín wéwu sẹ́mi kí wọ́n máa fẹ̀mí ẹ̀ takáàtì. ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn náà ti ń àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn. wọ́n tẹ̀ sí ń pè wọ́n lólógun. kó fi wọn lẹ́sẹ̀kẹsẹ̀. oh yes kó dá wọn padà sí secretariat. Ah, god bless èyí mákindé ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa dá wọn lẹ mẹjẹ wo kógun wọ Ìbàdàn ẹ kú mọ pa àní nǹkan kan kò síbi tá a fẹ́ sá lọ god bless èyí mákindé wọ́n ní ká ẹ dá wọn lẹ wọ́n ní kí wọ́n má sùn bẹ̀ mọ́jú òní ni monday ń sùn ní saturday stroke sunday sunday stroke monday wọ́n ti sọ̀rọ̀ ọjọ́ méjì gómìnà mẹ́mẹ́ bá sẹ́yìn lọ́jà àlẹ́ mi ọ̀mọ̀ tó bá wọn ẹ máa ṣe ti yín káwọn máa ṣe ti wọn káwọn máa ṣe tiwa o. kí wọ́n ká dá sẹ́kítírìàtì sí méjì. ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn gáàsì yìí bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú. wọ́n ti sun ọjọ́ méjì. ẹ má jẹ́ káwọn yí ogun yí ojú padà sí yín o ní táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí. ilé ìlànà dé fìlà bí mo ṣe dé fìlà nítorí ọlọ ìgbà tá a bá dé fìlà orí wa máa pé ṣé ni mo gbàgbé ẹ̀wọ̀n á gbàgbé kí ló bá wọn ṣe lè sílẹ̀ Yorùbá ẹ wo òru sílùú òyìnbó táwọn pípọ̀ yìí wà wá kó wọn láàkáyè lọ ni torí Ọlọ́run èdè ń fẹmi àwọn èèyàn wéwu adé ẹ máa bọ̀ wá èyí náà máa bọ̀ àá látẹ̀lé yín. ẹ̀yin ni ẹ léwájú wa kẹ wá máa kọrin bó dogun kó dogun bó lè kódà á tún gbàgbé fún yín àlẹ́ ẹ máa bọ̀ wá ó wù wàláì wàláì ó wù mí kílẹ̀ Yorùbá dá dúró wàláì ó wù mí àlẹ́ ẹ wá líìdì wa Tinubu ọgbọ́n ẹ wá bá wa kọ́ lẹ́kọ̀ọ́ Ṣèyí Mákindé ọgbọ́n ẹ wá bá wa kọ́ ẹ máa bọ̀ gúlégúlé Ṣèyí Mákindé tiẹ̀ ti pọ̀ jù àlẹ́ ẹ wá bá wa kọ́ ẹ máa bọ̀ wá ẹ̀yin wèrè ìnàkí apá ségè sí yín lára ẹ̀yin olórí burúkú ẹ bẹ̀rẹ̀ rálì yín wájú ilé bàbá yín ẹ sọ wájú ilé bàbá yín dìbí dẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ má sọ bàdẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń délé àṣẹ máa mú yín àwa ará ṣèbáwọn ìjọba ní bá yín fà gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà àwa aráàlú láàmú sa ẹ pé mo sọ fún yín tó ṣeré lẹ́mu ẹ pa ilé ẹ kélé lẹ́sẹ̀ ẹ tẹ̀lé ìmọ́lé ẹ fọ ilé lójú bá ṣe máa nàka sí yín nù.

àbọ́jẹ́ bí ìbàdàn àbọ́jẹ́ bí òṣogbo mo travel out ọ̀ọ́bì ẹ bá lẹ́yìn mi náà jáde nàìjíríà lẹ́ẹ̀kan nineteen ninety four ninety five mo dẹ̀ lọ mo lọ sí kútọ́nu èmi náà travel out mo travel ọwọ́ àánú àkọọ́lẹ̀ pé mo jáde rí lẹ́ẹ̀kan ọwọ́ àánú àkọọ́lẹ̀ èmi tí láti ìgbà ń sìn ìmọ̀nà ìlú èbó mi ipò orílẹ̀-èdè mi kọjá bẹ̀ẹ̀nì àwọn adá wàhálà alẹ̀ níbo kí ni ọ̀dà ń bolẹ̀ fẹ́ fi ṣe battlefield ìlú ìbàdàn ìlú ológo ìlú orí òkè orí yín ti burú ẹ máa tó bọ̀ wá ẹ ì tí ì kú tán lẹ́yìn wèrè tàwọn ẹni ẹlẹ́ni tẹ́ ẹ fi tí wọ́n kó bá nìsí àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń lọ tí wọ́n lọ sìn wọ́n mọ́mọ́ yín tí wọ́n á kó ìbọn arọ àtọ́ ta arọ síwájú ẹ̀wọ̀n ẹni ẹlẹ́ni tí ìbá ṣe yòó ti ń dùn yàn. kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn onírú ti yá out. ẹ̀yin gala out out wọ́n mọ̀ ẹ́ bí wọ́n ti wálé fún wa. tẹ́ ẹ̀ ní wà rooted out. gbogbo ojú wọn á sọ fún yín pé proclamation proclamation letter wa ó ti dé ọ̀dọ̀ wọn. níbo. Tinubu Túnjí Dísù Ṣéwù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ àtẹ̀yìn Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín. ṣé báyìí náà la mú sí kùn pẹ̀lú gbogbo ògùn yín la mú yín sí kùn ọlọ́ọ̀ba o ọlọ́mọ́mọ̀dé ń gan gómìnà Ṣèyí Mákindé ìjọ tínú bá ń bí mi tí mò ń forí bẹ́ tí mo sọ yìí nígbà ìdá gbogbo ẹ̀rú ni gómìnà ìbílẹ̀ pa mí o ẹ bá ti ní wọ́n gbọ́kà fún mi ẹ̀yẹ sáà gbọ́kà fún mi kẹ́ẹ̀fẹ́ rògùn mélé lórí kẹ́ẹ̀kan mú kóòkù kan kẹ́ẹ̀fì tì í ẹnì pé bàbá jẹun tààrà àbẹ́ ọ̀wálẹ̀ kẹ́ẹ̀ wá pè gbogbo nǹkan pé lẹ́ẹ̀ka ah, èmi gọ́ọ̀nà èmi kọ́ ebili pa mí tí n bá gbàjọba lérí gọ́ọ̀nà ebili pa mí ẹ má fún mi lówó ẹ sáà ti fún mi lóúnjẹ ẹ lára mi ẹ̀yin wèrè ẹ̀ ń bájọba lérí ìjọba lérí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àbọ̀ ọmọ pè ìlú ìbàdàn yín ẹ sì kú tán kọ́lọ́mọ kìlọ̀ fọmọ ẹ̀ òní ò ro ìlú ro ẹ kìlọ̀ fáwọn ọmọ yín àwọn tí ìyàwó kìlọ̀ fọ́kọ ẹ ọkọ kìlọ̀ fúyàwó ẹ̀gbọ́n pé àbúrò àbúrò pé ẹ̀gbọ́n bàbá pọ̀ ọmọ rẹ ìyá pọ̀ ọmọ rẹ àwọn dúpẹ́ onítìrí ń kó wọn lóko parun wọ́n nílò ẹ̀jẹ̀ ọmọ yorùbá wọ́n sì pa àwọn olórí ibúurú wọn pọ̀ ẹ lóògùn wọ́n ń pa gbogbo ọba wọ́n ń da gbogbo onúgbòrú ẹ̀ lé lọ bẹ́ẹ̀ lé lọ ẹ̀yin wèrè ìnàkí èló wọn fẹ́ẹ́ fún yín tí wọ́n fi físà ló òyìnbó tẹ̀yìn ẹ mà jẹ ìyá o. ilẹ̀ yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ otherwise táwọn guys yẹn bá lè sùn sọ́dọ̀ Tinubu ọ̀dọ̀ Ṣèyí Mákindé mọ́jú pé wọ́n ti pè fogun o ogun dẹ̀ máa wọlé. ibi tí orí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ti pinnu wọ́n ti sọ orun méjì báyìí àwa rógun ọ̀hún àná ló yẹ ká ti rógun èmi sì ti múra lánàá yìí pé èmi ọ̀nà sẹkẹtírìàtì yìí lọ wo ogun tí àwọn dúpẹ́ ń pè fún pé yọ wọ̀lé irọ́ wọn ń pa oorun ọjọ́ méjì wọn ti sùn yìí ànánú ńgbà wọn sùn mọ́jú àrógun o ẹ̀yin wèrè wọn rìlíìsì wọn ẹ máa bọ̀ wá ntọ́ ń sọ àgbọ̀ wá sẹkítírìàtì wá sọ àgbọ̀ Ṣèyí Mákindé Ṣèyí Mákindé tí ìrẹ́ndì kì í gbọ́rọ̀ dáadáa mọ́ bọ́ sẹkítírìàtì téèyàn bá fèsì gómìnà wà báyìí gómìnà wò gbọ́rọ̀ lẹ́yìn tẹ́ ẹ ya wèrè ẹ̀yin akídanidání ẹ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ wo tí Ṣèyí Mákindé ń ṣe mí èso lóṣèlú ẹ lọ wo tí Ṣèyí Mákindé ń ṣe káàkiri kì dẹ̀ ṣe pé nìbàdàn nìkan ẹ wo ọ̀nà tó lọ sí Ìbàdàn lọ sẹ́yìn Ìsẹ́yìn lọ sí Ọ̀yọ́ gbogbo ọ̀nà tó lọ láti ẹlẹ́yẹlé lọ sí èrúwà tí wọ́n ṣe bákubàku tẹ́lẹ̀ Ṣèyí Mákindé tó àwọ́ọ̀dù ẹ̀ padà pé kí wọ́n ṣe ìwọ̀nba tí wọ́n ti ṣe ń bẹ̀ yẹn èèyàn mọ̀ pé ẹ̀hìn títì ní kí ló dé sáfẹ́ máa dà lúrú ṣéjọ́ kan ló bàjẹ́ ìjọ́ kan náà ni wọ́n ṣe tòṣe díẹ̀díẹ̀ náà ni kódà bíjọba bá lóun ó ṣe títì lónìí títì ní ìbẹ̀ gbà wọ́n lọ́dún kan sáwà nítorí pé kábà lè rọ́nà rìn afẹ́kẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ lónìí kẹsì parí ẹ̀ náà lónìí náà kí ló dé ẹ̀yin ọ̀sá àfẹ́ kọrin ire kí orílẹ̀-èdè. ogun dẹ̀ máa wọlé ṣùgbọ́n bó ṣe máa wọlé ẹ fi yẹn sílẹ̀ fáwọn ọmọ yorùbá ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ wà nílùú ìbàdàn wọn ní ká sọ fún yín ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí ẹ lọ sí secretariat. Ah, tá a bá tún jáde ẹ̀yin là ń wà báwo ó ṣe kan yín lápáta kan yín lẹ́sẹ̀ ni tá a bá tún jáde ẹ̀yin là ń wá ẹ̀yin wèrè báwa bá jáde a fẹ́ ṣe àtìlẹ́yìn fún gọ́vnà wa ni àwọn pé embarrassment ló jẹ́ ẹ̀ ń gbógun wọ secretariat torí náà tíjọba èfífẹ́ ìjọba lágbára àti pa gbogbo yín dànù kí wọ́n má mú kankan lóòyẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn ò bá ṣe pa àwọn aláìṣẹ̀ ní ìsìn tẹ́ ń kọjá lọ níta ìtìjọba máa fi ẹ̀rí pé mo sọ mo ní à ìjọba tó máa lójú àánú ìjọba ló lẹ jù kí ni ìjọba fi lẹni pé ìjọba ọkàn mọ wọn kan ni pé ṣe Lájí Àbáàsì ni ọ̀lẹ ni ẹnu ló lì ẹ ṣàfilẹ̀ ẹ filẹ̀ aláìmọ̀kan ni ẹjọ́ máa sọ̀rọ̀ ìjọba nu bẹ́ẹ̀jọ́ tíjọba bá wá fẹ́ gbé láwọn máa ní ẹ lọ wo géètì nísìnyí wọ́n kọ́kọ́ kọ́ kinní fún wọn ìjọba náwó ibi tẹ́yìn alọ́kadà ọmọ dúró sí ni wọn ò gbọ́ nígbà wọn tún wò wọn ẹsẹ̀ wàá kọ́ bòmí tẹ bá dé géètì ní ìsinyìí gbogbo mi táwọn ọlọ́kadà tẹ ń dúró sí onímọ́tò wọn ti tún gbogbo bẹ̀ yẹn ṣe mo ní àlejò tó wá láti èkó ó dé géètì yẹn gan náà dàmọ̀ ìta ń fẹ́ nu kọ́ńtínítì lọ̀rọ̀ ìjọba ẹ lọ wo géètì gbogbo wọn ò ní sọ̀rọ̀ nípa eyín wọn ò ní sọ̀rọ̀ pa rẹ̀ pẹ̀lú ògbọ́lọ́mà tó fi hàn wá mi èso lóṣèlú bẹ́ẹ̀ bá sì lọ olóṣèlú ni wá ẹ pé ṣùgbọ́n tí n bá gba owó lọ́wọ́ olóṣèlú kan ó kù mí ó ku ọjọ́ tí màá wọ sàárè sùn ṣùgbọ́n tèmi ni kí n ṣe kọ́ dáa tèmi ni pé nǹkan tí wọ́n bá ṣe rèé o ẹ̀jẹ̀ aṣọ ibi tó kù díẹ̀ sí ni ẹ̀jẹ̀ aṣọ dára dó o sì ẹ̀ẹ́dùnmi àlàáfíà lúrú ìlú tó ti rọ̀ pẹ̀sẹ̀ gbogbo nǹkan wọn à ń máléjì ẹ̀ ni àábẹ̀ lọ́n pé kọ́ dẹ̀ ni gbogbo bí nǹkan ṣe wọn tá à ń fẹ́ kú ẹ̀mí tó bá jìyà kọjọrọ̀ làdúrà táwa ń gbà kìí ṣe bí ìtẹ̀yìn wèrè ó ń lérí à ń retí yín o. ẹ ló fi ìwúnú yín hàn lóòótọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe o adélé ti dé o ó dẹ̀ ti dé and they have come to stay tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sùn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú hmm. ó ti pè fún ogun. a fi wọn ṣe pẹpẹ eh, súùpù mo gbọ́ pé ó ní bàbá. pẹpẹ súùpù láàfin wọn ṣe pẹpẹ súùpù láàfin wọn ṣe a wà kó wọn fáwọn ẹja wa nítorí yín burú òkú ọ̀daràn wọn ń dà á sódò ni nítorí yìí ti bàjẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń gba yorùbá nation tẹ́ ń dojú tì ran yorùbá ah, yorùbá lọ́pọlọ pípé ẹjọ́ là ń kọ́ àìkọjà de, dáradẹ wọ́n kó bọ́ǹgì àwọn bàbá ń ban wọ́n kó bọ́ǹgì ìbọn ké wá wọ́n ń bọ̀ sẹ́kítẹ́rìàtì wọ́n tẹ̀ tó wá ń bá wèrè òkè tó nídìí wọ́n sọ̀rọ̀ ẹ jáde wọ́ọ́rọ́wọ́ àníjọba lójú àánú jáde wọ́ọ́rọ́wọ́ àwọn ò ní jáde àfojú òpó lẹ́fẹ̀ yẹn yẹn òkè lọ́tẹ́ fi pé pé sórí whatsapp plus two three four eight zero two three six eight seven four three two náà lẹ́fi pé ẹ pè sórí whatsapp òǹkẹ̀rọ tẹ́ fi pè náà ni plus two three four eight zero two three six eight seven four three two nọ́mbà àwọn ò lọ ní direct o a ti ń pariwo iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ airtel ó ti dẹ̀ mẹ́ta tẹ́ẹ̀nìkan wá sí nine àtúntí ṣeéṣeéṣe o àlepè wọlé àlepè jáde nàìjíríà nìkọlọ owó kúsà ló wa gbogbo bíjọba ṣe ń gbìyànjú tó iye tí mo ṣe mo ṣe é friday kò tún ṣiṣẹ́ níjọ́ saturday mo tún padà lọ́jọ́ monday wọ́n tún tún bá mi ṣe odò ti kọ sẹ́lẹ̀ o òǹkẹ̀rọ tí mo ti ń lò bọ̀ tó ti lé lógún ọdún ní nàìjíríà àádébẹ̀ ìjọka òǹkẹ̀rọ dẹ́fi pè dẹ́fi dá sétò ní plus two three four eight zero two three six eight seven four three two ńlá pin síbẹ̀ lórí whatsapp nìkan ni bákan náà ṣe ẹ gbàgbé à ń rọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ lórí fọ́tò tá a fi hàn wá níbẹ̀rẹ̀ ètò àwọn ẹni tẹ́ ń wò yìí wọn ò sí lára àwọn tí wọ́n lọ ìfẹ́jì Ọ̀yọ́ State Secretariat o tí wọ́n fẹ́ lọ gba governor office tí wọ́n fẹ́ gbé àdélé wọn wọlé wọn ò sí lára wọn àwọn eléyìí ń lọ láti lọ jẹ́ pé àwọn civil defence tí wọ́n mọ àwọn èèyàn wọn lórí ọ̀rọ̀ yìí pé tí wọ́n mọ àwọn èèyàn wọn sí náà ni pé aṣọ wọn jọrọ tiwọn làwọn wá pe àwọn ọ̀gá wọn àwọn ọ̀gá wọn wá ń bọ̀ wọ́n kó sí ọ̀nà iwájú secretariat náà ni wọ́n gbà àwọn ológun dá wọn dúró bó ló ṣe jẹ́ ń bolẹ̀ ń lọ bolẹ̀ tí ń bọ̀ wọ́n dẹ̀ bọ́ọ̀lẹ̀ wọn ò bá wọn jáǹpátá wọn ò bá wọn ṣe ẹ kó wọn nígbà tẹ́ ẹ kó wọn níta rí ni pé wọ́n káwọn sójà tì wọ́n wọ́n dẹ̀ kó ọta àbọn àti àsíá àwọn Yorùbá nation wọ́n kó síwájú wọn wọ́n kó síwájú wọn léyìí tó ṣe wípé irọ́ ńlá ni irọ́ ńlá ni a pè ìjọba àpapọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a dẹ̀ ń pe à ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ẹ dìde sí ọ̀rọ̀ yìí torí pé àwọn ẹbí àti àwọn ẹgbẹ́ yìí wọ́n ti lọ sọ́dọ̀ alájò Yomi Amsat lánàá torí pé ìwádìí dẹ̀ ti ń lọ lọ́kàn ọ̀jọ̀kan lórí rẹ̀ aṣọ tí wọ́n ti ẹ̀wọ́ ẹ̀kọ́ papọ̀ máa sọ tàwọn tó wá kọlu secretariat ìta ni wọ́n ti kó wọn ibi táwọn dẹ̀ ń lọ ẹ̀gbẹ́ secretariat lọ́fíìsì àwọn civil defence wà níwájú custom ní ibi tí àwọn ọ́fíìsì nitel Ìbàdàn wà nígbà kan ibẹ̀ ni wọ́n ń lọ torí náà àrọ ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dìde sí ọ̀rọ̀ yìí torí pé ó ti jẹ́ àṣà ká mú àwọn èèyàn ká kàn kó ìbọn ká kó ọ̀tá ẹ̀ nígbà tí wọ́n káwọn kan lọ sí Àbújá nígbà wọ́n wá kọlu ilé olóyè Sunday Igboho bí wọ́n ṣe lọ kó àwọn ìbọn àtàwọn ọta ìgbà táwọn èèyàn bá máa gbé jáde pé ẹ ti kó àwọn kinní síwájú àwọn kan náà rí ńgbà kan kí ló dé táwọn parọ́ kódà torí lèyí àfikọrin ire fún ìjọba fi ń sọ ìjọba lẹ́nu ni torí pé gbogbo àwọn ẹbí àwọn tọ́rọ̀ kàn ní ìsìn ní tí wọ́n máa ń sọ ni wípé ìjọba fẹ́ẹ́ fìyà jáwé àwọn lọ́nà àìtọ́ gbogbo wọn sì ń sọ pé ìbọn tí wọ́n bá wájú wọn fídíò ẹ ń bẹ tàlàjì Oríyọ̀mí Hamzat gbé jáde tí wọ́n lọ sọ́fíìsì wọn pé ìbọn tí wọ́n bá wájú wọn yẹn kì í ṣe ti wọn o àwọn eléèfẹ lọ jẹ́ pé àwọn civil defence ni ẹn tí òǹkà ẹ̀rọ ti WhatsApp nìyẹn tí yẹn ẹn tẹfì pè direct ẹ lè pè sórí zero eight zero five four seven four nine zero one five tá a bá fẹ́ pè direct lórí zero x zero five four seven four nine zero one five tàbá fẹ́ pè sórí WhatsApp ẹ̀ WhatsApp number wa náà ní zero x zero two three six eight seven four three two ẹ̀yin náà lẹ́yìn àfipè à ń rọ ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá wa tú àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ àwọn mẹ́sàn-án ni wọ́n mú obìnrin kan bẹ nínú wọn tó pé wọ́n fẹ́ lọ jẹ́ pé lè ṣe civil defence ẹ lọ tọpinpin lọ́dọ̀ àwọn civil defence lára àwọn táwọn civil defence mú òun náà ti jáde sọ̀rọ̀ pé àwọn ni wọ́n mú táwọn ọ̀gá àwọn fi ń bọ̀ wá bá wọn bí kò tẹ̀ sí pé wọ́n fẹ́ lọ jẹ́ pé civil defence táwọn náà bá ń lọ fún mission míì bóyá wọ́n gbọ́ pé nìkan wàhálà kan ṣẹlẹ̀ o òṣìṣẹ́ aláàbò aládàáni làwọn náà aládàáni làwọn náà ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé ṣé wọ́n forúkọ lẹ̀ níta gbọ́ wọ́n fi wọ́n rẹ́gísítà bí wọn ò sì tí ì rẹ́gísítà bẹ́ẹ̀ títa gbọ́ nípa àwọn ilé rẹ́gísítà bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ èyí ó ti bá débì kan kéèyàn tó lọ fún kọ́lẹ̀ lọ́dọ̀ ìjọba ẹ̀jájọ àrò gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúṣèyí mákindé ẹjá dìde sí ọ̀rọ̀ yẹn ẹjá dìde sí ọ̀rọ̀ yẹn kí aláìṣẹ̀ kó má bàa jẹ ìyà aláìṣẹ̀ má bàa jẹ ìyà àwọn tí wọ́n mú àwọn leléyìí àwọn leléyìí ìgbà náà láre ẹwúrú aṣọ tí wọ́n wọ̀ yàtọ̀ sí aṣọ tàwọn yẹn àwọn leléyìí àwọn tí wọ́n mú ni ẹ̀rí pógbìn bẹ́ẹ̀ nínú àwọn eléyìí náà àwọn tí wọ́n múnu hmm, aṣọ wọn papọ̀ rárá àwọn eléyìí sì de oògùn mọ́ra wọ́n de oògùn mọ́ra kódà bí wọ́n ṣe pé àwọn tí wọ́n mú tí wọ́n pàrédì wọn tí èé ṣe àwọn mo fẹ́ fi ibi tí fọ́tò hàn tẹ́ bá bó oògùn lára àwọn eléyìí ẹ kò sí tó burú ń bẹ̀ torí pé àwọn fijilanté wa tí wọ́n lọ dóòlà àwọn tí àwọn kidnapper mú lọ́dún méjì sẹ́yìn ní kí lorúkọ ẹ̀ ní àárín Ìbàdàn sí Ìṣẹ́yìn tí wọn ò bá lóògùn ni wọn bá pa wọn torí ìbọn ak forty seven àwọn eléyìí dẹ̀ wọ aṣọ ológun káwá nígbà tí àwọn egede ti wọ aṣọ ológun ń jọ náà lọ káwá láwọn ọmọ ológun nàìjíríà ni rárá àwọn egede ni wọ́n dẹ̀ panu wọn wọ́n rí wọn mú torí náà nígbà àwọn tó bá jẹ́ àwọn òṣìṣẹ́ aláàbò abẹ́lé báyìí tí wọ́n bá bóògùn lára àwọn ilé kò tí ì túmọ̀ sí wípé wọ́n wà lára àwọn èèyàn dúpẹ́ onítìrí àwọn mẹ́sàn làwọn eléyìí tí wọ́n mú tí wọ́n ń lọ nínú àwọn tó wọ aṣọ ilé nínú àwọn tó wọ yúnífọ̀mù wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀rọ̀ sì wáyé lórí ọ̀rọ̀ àwọn àtàwọn civil defence pé aṣọ tẹ́ ẹ̀ ń wọ̀ ọjọ́ ti wà wọ́n dẹ̀ wá sọ́fíìsì wọn wá kó àwọn èèyàn wọn ni wọ́n wá lọ iná ni pé ká ṣọ́ra irú ìgbà táwọn civil defence yìí wá ó yẹ ká ẹ fi lẹ́tà alẹ̀ fún wọn afẹ́rọ̀gà yín wá bá wa lọ́fíìsì á pé bí wọ́n ṣe ń lọ tí wọ́n na lẹ́tà yìí sí wọn ọ̀rọ̀ ó dùn sọ bẹ́ẹ̀ sì ni bí wọn ò tiẹ̀ ní lẹ́tà àṣà àlè sọ pé àní rìn nígboro mo kú sọ ní ìjẹta ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nìrìn mi gba bẹ́ẹ̀ kọjá tèmi ò tiẹ̀ mọ̀ pé tó tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àwọn sọ́jà àwọn ọlọ́pàá ti bẹ́ẹ̀ wọn ò dẹni kankan láàmú wọn ò dẹ̀ gbégi dé náà ẹnìkan ti pè ẹnìkan ti pè. hello ààrẹ. hello. ẹ kú ètò sà. ọlọ́run ló lè tọ́ ẹ o ẹ̀kú ẹ̀jẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa tolẹ̀ Yorùbá ọlọ́run kú ní fi yín lẹ̀. ọlọ́run ní tolẹ̀ Yorùbá o. ẹ ní ṣíṣe ọwọ́ ayé ò ní mú yín o. àṣẹ o. wọ́n wá fẹ́ balẹ̀ bàbá mi jẹ́ wọ́n mọ̀ pé ọmọ fọkọ ni pé. fọkọ lajà. ẹ wọ́n fẹ́ bàlú bàbá mi jẹ́ wọ́n rí lùbò lọ dúpẹ́ oní tìrí aya Abíọ́lá oníṣòkò fẹlẹ́ gbàdàgbàdà. mọ́ládùn kẹ́ńkẹ́ lẹ́wù aláwàdà orí òrè ẹrù orí olóòrè ẹrù orí dorí ate hmm. ẹ wọ́n tẹ̀ ń ṣe báyìí simple instruction àwọn tẹ̀ ìtẹ́rí kò nǹkan tó dùn ní ojú wípé níbo lẹ ti ń pè kí níbo lẹ ti ń pè orúkọ yẹn àti níbo lẹ ti ń pè àti láìláńdì la ti ń pè. Ah ẹ̀yin aráàlú èyìnbó ẹ̀yin náà lẹ ń dá wàhálà alẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ọ́lé káwọn ọmọ wọn máa lọ dàlúrú ẹ̀ sì lè wálé ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀yin ni dúpẹ́ onítìrídà gbogbo àwọn tí ń sọ̀rọ̀ níbo lẹ ti yẹn níbo lẹ ti búra fáàrẹ yìí. ààrẹ bàbá mi i'm a supporter of Yorùbá nation ajẹmọ leader tiwa hmm. which is Bàbá Bánkì Akíntóyè àti olóyè Chief Sunday Ìgbòho ṣe rí ìjà tá à ń jà tá à sọ pé a fẹ́ gbalẹ̀ bàbá wa a ó fi ètò ó tó pé kó má bàa sí wàhálà kó má ṣogun kó má sọ̀tẹ̀ èyí náà wà ní àwọn tó ń enlighten wa tẹ̀ sọ fún wa wípé ẹ ṣe báyìí ẹ jẹ́ ká rìn báyìí táwa náà jẹ́ take to read ṣẹ́rí téèyàn bá fẹ́ gba ìlú mo post comment kan sí yín ó ní àwọn protocol àwọn protocol ìkànṣepẹ̀ kan máa jí lówùúrọ̀ ọjọ́ kan wà kàn bọ́ síta wà ní ìwọ ti ní gọ́vnà orí zoom meeting náà ti ń pe náà ti láwọn ti ládélé chief governor àbí adélèkí náà porúkọ ẹ̀ yìí orí zoom meeting wọ́n ti búra fún un. ṣe rí nǹkan tí ò yí àwọn èèyàn tó ń tẹ̀lé ni wípé this woman ó ti ṣe lákọ̀ọ́kọ́ náà o amúlùdùn náà ọkọ lọ tẹ́lẹ̀ wọ́n pa àwọn èèyàn náà bẹ́ẹ̀ yẹn náà àwọn sọ́jà bóyá bóyá pa àwọn èèyàn ní àmọ́ eléyìí sì àwọn tó ti kú wọ́n ti kú náà kọ́ tí àwọn tó kú yẹn sì ṣáà lè padà wáyé ni. àwọn mẹ́ta níjọ́ àwọn mẹ́ta làwọn ológun mú balẹ̀ ah, àwọn mẹ́ta prison àfẹ́lò ni wọ́n pè wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọ́n kojú ìbọn sáwọn ológun àwọn ológun nàìjíríà ọ̀tá súyà ìbọn tí wọ́n gbé fún nàìjíríà àmì kí wọ́n fi pọ̀ dára ní. lóòótọ́ la mọ̀ pé yóò mú lóòótọ́ la mọ̀ pé nǹkan le ṣùgbọ́n a gbọ́dọ̀ play kíní yẹn steady by steady ní ká lè bá a win race ọpọlọ nìyẹn fi ń jagun tó bá jẹ́ pé báyẹn ni Basọ̀run Ògúnmọ́lá ṣe jà ní àní débi tá a dé yìí tó bá jẹ́ yìí ni àwọn bàbá bàbá àwọn bàbá bàbá wa tó jagun gbà yẹn tó bá yẹ kí wọ́n ṣe jà ní àní délẹ̀ tá a dé yìí ẹjọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa wó ní ìtìrí. wọ́n wà jáde wọ́n wò ní ìtìrí jáde bọ́ bá di òkété wọn òfin ẹlòmíì ti ti wà lójú òpó orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. ẹ ti wọlé o. tẹ́ bá kò ń bi etí ò gbéjì o etí ò gbéjì gbogbo ọmọ nàìjíríà náà ló ń pe ìjọba àpapọ̀ níbikíbi tí dúpẹ́ onítìrí bá wà o bá wa wá jáde o ìlú tí ń dàrú ìtìpọ̀jù o olóró àwọn èèyàn wá kí wọ́n wá kidnap gọ́vnà wa lọ́yọ̀ọ́ state o àṣàwọn ni kidnapper ti ń bẹ́nu gbó ẹ bá wa wá dúpẹ́ onítìrí jáde òǹkà rogers pé náà láti pín síbẹ̀ yẹn plus two three four orí whatsapp ní kẹ́ ẹ pè wá sí kábàlẹ́ gbọ́ra wa dáadáa bẹ́ẹ̀ bá pè direct kò lè lọ ẹ pè sórí plus two three four eight zero two three six eight seven four three two iná ni ẹ fi pè tẹ́ fi bá wa dá sí ètò òǹkà rogers pè tẹ́ fi bá wa dá sí ètò yẹn hmm, ẹ pè sórí òǹkà rogers àwọn èèyàn ti ń pè wá pè wá tí wọ́n fẹ́ wọlé tí wọn ò tí ì ráyè wọlé láti àárọ̀ ẹ bá wa dá sétò ẹ bá wa dá sétò ẹjá gbé pé ìyá wa kan ti pè wọlé à ń bọ̀ à ń bọ̀ kí ló mójú òpó yìí à ń bọ̀ ká wá bí n gbé sórí bluetooth padà. hello ẹ ti wọlé o. ètò ni o. Um, ètò tẹ̀ ń ṣe yìí ni nípa tàwọn àwọn ológun Amẹ́ríkà tó ní tìrí tó ń fẹ́ gbàjọba mọ́ gómìnà gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́. <laughs> oríṣiríṣi láàmú rí Nàìjíríà. ẹ bá fi pípọ̀ rẹ́rìn ẹjọ́. ọ̀rọ̀ ìtàlẹ̀ rí ògbé. àwọn pípọ̀ ìfọ́nì gan ni wọ́n fọ́nì gan ṣé wọ́n lè máa ń gba ìjọba nìyẹn wọ́n ṣàfẹ́ bà orúkọ bàbá akíntóyè jẹ́ àti sunday igbòho. àgbogbo ayé ti rí orúkọ ara wọn wọ́n bàjẹ́ wọn ò lè bọ orúkọ bàbá jẹ́ àti orúkọ igbòho. sá. orúkọ ara wọn nìkan wọ́n lè bàjẹ́ wọn ò lè bọ orúkọ igbòho jẹ́ gbogbo ayé ló ti rẹ́sìn wọn. abẹ́rẹ́ nǹkan ó tún bọ́ síta fún ó tún sọ yánfọyànfọn lẹ́nu tó àbá fi wọ́n sílẹ̀ wọ́n bọ̀ àkókò ogun làwọn tó yẹ kọ́ fi sí life imprisonment ẹjọ́ wọn máa bọ̀ síbi bá bẹ̀rẹ̀ àwa náà kún ń retí wọn. ẹ jẹ́ sọ àṣírí fún yín sẹ́ẹ̀rí gbogbo Yorùbá nation kínní kan tá à ń ṣe àti ìpọ̀ táwọn olóṣèlú ṣẹ́ àìpọ̀ tó bí ọ̀rọ̀ Yorùbá nation ọba bọ́ sí i àwọn tó ń pariwo àwọn tó dúró déédéé irú àwọn bàbá wa Banjo Akíntóyè ẹgbẹgbẹlẹ irú ẹ̀ ni wọ́n ṣe South Africa tẹ́ ń darapọ̀ máwọn olóṣèlú bí bẹ́ẹ̀ kọ́ we are just ah. wasting our time Governor, yóò fọwọ́ sí oh, mínísítọ̀ fọwọ́ sí ni o ambassadọ̀ tá a ní ni o ọba ni o sẹ́nẹ́tọ̀ ni ọ̀nàrẹ́bù ni o àwọn èèkàn nílùú àwọn dìdìrì èyí tẹ̀ ló kọ àwọn tí wọn ò mọ̀nú agbólé wọn. bóyá ti kọ́kọ́ ṣe kínní yẹn tó bóyá torí pé wọn discipline wọn òun náà ṣe tí wọ́n ń ṣe èmi ìsìn èmi mo pa mo pariwo ńgbà yẹn mo níjọba ọmọ fọwọ́ yẹpẹrẹ máwọn ẹni wọ̀nyí ẹ fọwọ́ líle mú ah, ah. wọn orí wọn ò pé orí wọn ò dẹ̀ pé lóòótọ́ hmm. orí wọn ò pé àga ọkùnrin tó ń sọ̀rọ̀ lórí lórí fídíò tí mò ń wò lẹ́ẹ̀kan ní pọ́pọ́ ọ̀bá jù wọ́n sílẹ̀ ogun máa jà hmm. ẹni tó yẹ kán lọ gbé bóyá amẹ́ríkà ló wà mí ìmọ̀lú tó wà kán lọ gbé kán kọ́kọ́ bọ́ ojú ẹ̀wà sí nàìjíríà. Hmm. bíjọba àpapọ̀ ti ń gbọ́ nígbà wọn bá kọ lẹ́tà sí gbogbo ìlú tí wọ́n ń wà pé wọ́n lẹ́jọ́ jẹ́ ní nàìjíríà. bẹ́ẹ̀ ni. náà bá kọ lẹ́tà sí wa páwọn nídìí ọmọ àwọn kan sá wa á padà wọ́n gbọ́dọ̀ bá wa dá wọn dúpẹ́ padà wọ́n wàá gbé sínú ọkọ̀ bí ọkọ̀ orin bíi kéèjì ó gbé wá bàdàn dáradára ẹsẹ gan ẹsẹ gan ẹ mọ tí ń bí lójú sọ pé ìyẹn fẹ́ gbàjọba lọ́wọ́. ìbọn ń gbin wọn lọ sẹtẹrìàtì àwọn tí wọn ò ju bíi mẹ́wàá lọ ah, ah! ṣé ayé ní í ṣe wọn ni àbáwọn wọn ń ṣera wọn bó ti Ṣèyí Mákindé ọwọ́ mi rèé o ìjọ tí n bá ṣe bí pé mo yá mo lọ́gbọ́n kan tí mò ń bẹ́ tí mò ń bẹ́ ebi ní pa mí o ẹ̀yẹ gbámúlà dúdú síwájú mi kẹ́ ẹ fẹ́ràn ògùn fèsì <laughs> kẹ́ wá fi fídíò ìgbà tí mò ń fa ẹ wá fẹ́ ègò mi lẹ̀ àà ah, ẹ mọ̀ pé bí bá pààyàn lẹ́dẹ̀ẹ́dẹ̀ lè yọ ọmọ wí àwọn dìde lẹ́nu mi ti wà lójú òpó ẹ ti wọlé o. Àlọ́ bàbá o. Ẹ kú dédé àsìkò orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Abíọ́dún Adébísí ló ń pè láti ìlú Abidjan. Abidjan. Bẹ́ẹ̀ ni bàbá o. Àwa ti níjọba tuntun o, a ti ládélé o, ẹ kí wa kú oríire o. <laughs> Ẹ ga o, <laughs> ọmọ Ìbàdàn ni o, lókè àdó lọ́rẹ̀ẹ́dẹ́yìn ẹ kú àbọ̀ sórí ètò. nǹkan tí inú mi dùn gidigidi gan nǹkan tí inú mi dùn sí mi pé wọn ò dárúkọ olóyè Sunday Igboho àti bàbá Sanja Akíntóyè inú mi dùn síbẹ̀ yẹn inú mi dùn sí. dúpẹ́ ni mọ́ládùn ni mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù ní dúpẹ́ láláwàdà dúpẹ́ ni. o tún náírà o tún bọ́ síta lórí pẹ̀lú pẹ̀lú tẹlifóònù lọ́wọ́ tó fi tó fi ń búra tó fi ń búra ẹni pé olórí kúkú làwọn eléyìí. ìjà máa wo fíìmù bọ́ ìjà máa wò bọ̀ àwa náà kú ráyè àwa náà ráyè ìjà máa wò bọ̀. fíìmù ọmọ wa ọmọ ládùn kẹ́kẹ́ lẹ́wọ̀n nígbà tó náà ń wò lọ́wọ́. bẹ́ẹ̀ni ah! ẹgbọn nígbà tí ó ti jáde o sinimá olókìkí ni tá a fẹ́ wò mọ́lẹ́dùn kẹ́ńkẹ́lẹ̀wò republic ti jáde o ah! eléyìí dúpẹ́ onídìrí kò serú eléyìí rí o ó ṣe sinimá náà ọ̀yà ó da ẹ̀gbọ́n o lẹ́yìn tí dúpẹ́ onídìrí kéde ààrẹ adelé tí wọ́n búra fún ààrẹ adelé tán á inú ikọ̀ àwọn ológun ààrẹ adelé mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀wù ni wọ́n bá gba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ o tààràtààrà ilé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n mórílé kí ló ṣẹlẹ̀ ẹ lọ rà o ó ti jáde ẹ̀bùn wìtìwìtì ẹjá máa wo sinimá bọ̀ wọn ò ní bọ́nú eléyìí wọn ò ní bọ́nú ah. ẹ̀ òǹkà rọ́dàtì pè náà láti pín síbẹ̀ yẹn plus two three four eight zero two three six eight seven four three two ẹ̀yin náà wò kẹ́wò bí dúpẹ́ ṣe ń dojú tìran yorùbá ẹ̀yin ẹbí onítìrí ẹyẹ dna dúpẹ́ wò àsìkò dna láwàá ẹyẹ dna dúpẹ́ wò sọmọ yín ni lóòótọ́ sọmọ yín ni lóòótọ́ ìran yorùbá lórí pípé anílàákàyè àbí ọ̀dà kírù mẹ́wàá dìde nísìnyí kí n wá káwọn èèyàn bíi márùn lẹ́yìn kí n wá lọ sílé ìjọba kókókó èmi ni Laji Abbas èmi ni gómìnà kí gómìnà jáde mọ <laughs> àbí wù <laughs> àti ṣé táwọn bàbá wa máa sọ yìí pé ọpẹ́ láyé ojú rẹ ò ní rí bí kílẹ̀ láwa tí ìlò láyé ọ̀hún tá a ti rí rìkúrì <laughs> ìgbọ́rú ẹ̀ rí àfi bíi dírámà eh, no sẹ́rí àwọn tíjọba mú ó yẹ wọ́n lọ yẹ ọpọlọ wọn wò wọn kọ lọ yí ọpọlọ wọn o ṣé okoloko wọn ni àbá ìmọ̀kan ní í ṣe wọ́n wọ́n láìtàlá agbèmí níjọba ni tí màá kọ́kọ́ ṣẹnu àkọ́kọ́ lọ yí ọpọlọ wọn o tàbá wá rí pé nǹkan kan ọ̀sọ́ ọpọlọ wọn á sì ń ṣe ìgún ìdílé abọ́run kan wù wọ́n lọ ni a tún lè bí wọn bóyá wọn lè wò pé ayé ti sọ àwọn ní kankan làwọn sàfẹ́ àwọn òsì para àwọn àwọn fẹ́ kú síjọba lọ́rùn ni àbí kí ni ládàrá dé eléyìí ọ̀pẹ̀ láyé ojú rẹ ò ní rí ibi kí la fi ìlò náà ta fi ọ́ dàbí àáfàá kékeré àti àáfàá lákúlì ni tí àáfàá kékeré ẹnìkan sọ jọ́ọ̀bì ó ní kó fàáfàá kékeré lówó àáfàá lákúlì bá ná owó rẹ̀ àáfàá kékeré wá ti mọ́ wá lọ bá yẹ wá ní pé ọwá lé àfimílẹ̀ mo fẹ́ sùn àáfàá kékeré ní pé orúkọ lè yẹn sùn sẹ́yìn òfin ní sùn mí o àlè irú orin lòwó sùn kí ló sùn tẹ̀ àáfàá kékeré wá lọ kọ́ sùn mú ẹ̀ ó fi òwú di mímú ó taṣọ funfun bó ṣe mú ẹ gbanu <laughs> tó bẹ̀rẹ̀ sí ní kóòbò mọ rọ́bùkà tó nà wí ìgbà náà mo àfáà ni pé lẹ́nu gbàwo sí gbàwo tí mo sùn mo ti yá ló kàn mọ rọ́bùkà ló sí lílo sí táwọn ẹlẹ́ẹ̀dẹ́lé ayé àti yá ló kàn ọ́ pẹ̀láyé ojú rẹ̀ ò ní rí bínú ẹlòmíì ti wà lórí ètò Hello, a kú o. Ẹ kú ojúmọ́ ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Láti Ìlọrin ni. Ìlọrin àfànjẹ́ inú dùn jù lọ. Bẹ́ẹ̀ ni sà, ẹ pètò, àsìkò àsìkò ọ̀rọ̀ lú. Ọ̀rọ̀ lú ni o. A tún ti ń rí ó tún ti ń rú gbọ́bọ̀ ó ti ń rú gbọ́bọ̀ nílọrin o. Òkúta a sí lọ́jọ́ sí òkúta a sí lọ́jọ́ sí ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ̀tá owó ọjọ́ sí owó òyìn ọlọ́sùn yá lálùkùrá ní gbogbo ẹ̀ làṣírí ah, ti tú. bẹ́ẹ̀ni sẹmẹ pa sọjọ náà àti yóò ti gbèsè rí náà lọ sí irọ́ ìbò. sẹ́ni òkúta gidi àfọ́ òkúta gidi bí òun ṣe rí bí bàbá ẹ̀ ṣe rí lòun ṣe wùwà àwọn tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ pé kí wọ́n lọ sí kóòtù nítorí táwọn fẹ́ẹ́ fi make ṣẹpẹ àwọn náà wọ́n ń gbowó ẹ ilé ayé ẹ máa dáwó à ń lọ kóòtù owó inú àlìfùlání àlìfùlání jáde wá wí ẹnu ẹ ó wà ń ó la òkúta gidi ọmọ àwọn àjọ òkúta gidi àfọ òkúta gidi fi bá sọ̀rọ̀ ni àṣírí àwọn pípẹ́ à ń sọ fún yín wọ́n mọ balẹ̀ o tó ní àjì tí fídíò o. la fi ń kìlọ̀ fẹ́yìn èèyàn wa pé ẹ sọ́ra fáwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó jẹ́ lọ ní tọ́rọ òye àwọn wèrè ni wọ́n ń kó ọ̀rọ̀ báwọn èèyàn gidi lọ ní. ìlànà ní bájà ìlànà ní lọ́jẹ̀ ìlànà ní lọ́jẹ̀ ẹnì ká máa bá lù jà. mọ ń bá yín jàre. sẹ́rí ti edúpẹ́ oríkìrí olè ni àwa sì ti mọ̀ ti pẹ́ sẹ́rí àwọn kan bẹ nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá Nation. àwọn kan bẹ sẹ́rí àwọn èèyàn ọ̀dàlẹ̀ ní ìdákọ rẹ̀ àmọ́ àwọn èèyàn ò lè mọ̀ wọ́n mọ̀ sábà ń gbé àwọn èèyàn tó mọ̀ ṣètò àwọn èèyàn tó gbé ọ àwọn kan wá bẹ nílọrin tó gbé wá tó sọ̀rọ̀ nípa nípa àwọn gbogbo àgbáyé à ń kétékété o. network yìí ṣé wá rí àwọn òun wá ní wọ́n á ṣe prógámù kó bá wọn ṣe prógámù kan wọ́n á lè báwé òun lé wọ́n á sọ̀rọ̀ ń pa ó ń sọ̀rọ̀ bá Sunday Igboho nígbà náà ó ń sọ̀pọ́tì Dúpẹ́ Onítìrí àmọ́ àwọn àti màmá á lè bá ó wá ń sọ wípé à ó bẹ̀ tó jáde níbi tí Dúpẹ́ tó ti tó ti lọ tó ti lè gba owó nǹkan tó ti ń ṣe gbogbo ẹ̀ tó ti gba ibi tí àwọn ẹ̀rọ Sunday Igboho tún ò dé túpẹ́ àti débẹ̀ wọ́n sàn ń sọ̀rọ̀ yẹn fún. ó wo fi fídíò United Nations tí wọ́n lọ yẹ wo fi hàn wá kárì. ó tọ̀ ojú rere ìran rèé àwọn làwọn wò bọ̀ wáyé sẹ́rí kọ́nà ọdún mọ́pọ̀ sẹ́rí yìí tí dúpẹ́ ń ṣe yìí sẹ́rí tí wọn ò bá ti gbé dúpẹ́ oníkìrí ọjọ́ pé àwọn ìjọba wa mọ̀ ọ́n parẹ́ kí wọ́n gbé. àwọn èèyàn ti ń fẹ̀sùn kàn ìjọba pé dúpẹ́ ń ṣiṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni. ń ṣiṣẹ́ fún wọn àmọ́ tí wọ́n mọ̀ pé kò bá ṣiṣẹ́ fún wọn lóòótọ́ àbí kí wọ́n gbé. tó wọ́n ti gbé ya ẹ̀dẹ́ lè ṣiṣẹ́ fún àwọn olóṣèlú yìí ẹ ṣe gan ni iná ẹ̀ la gbọ́ yìí gbogbo aná la gbọ́ wọ́n ń fi ẹ̀sùn kan ìjọba wípé Dúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún wọn ni ọwọ́ a ti délẹ̀ ní ìsìn ẹ gbọ́dọ̀ wo bíbi tí Dúpẹ́ mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù bá wà ẹ gbọ́dọ̀ wá jáde ẹ gbọ́dọ̀ wá jáde lórí ìta mẹ́nuba inú mi dùn fẹ́ tó pè mí láti Ìlọrin ah ẹlòmíì tó ti wà lójú òpó ẹ ti wọlé o ẹ kọ orúkọ yín àti bó tẹ́ ẹ ti ń pè é ẹ wà lórí ètò máa pè yín lẹ́yìn ètò. ok ok lórí ẹ wọ́n fẹ́ pè mí lẹ́yìn ètò ara àwọn olólùfẹ́ wa pàtàkì pátákì nù ẹ ti mọ gbórúkọ wọn orílẹ̀-èdè India ni wọ́n ti pè mí wọn láwọn pè wá ní ẹ̀yìn ètò. tẹ bá rántí nígbà tí ọ̀rọ̀ ìyá ọlọ́sùn ṣẹlẹ̀ ìjà wáyé lórí ọ̀rọ̀ pé wọ́n lọ sí odò Ọ̀ṣun wọ́n lọ ṣe nǹkan bẹ̀ àfọ òkúta gidi nígbà yẹn lọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ti ń jẹ́ àfọ òkúta gidi mímọ̀ ti gbogbo èèyàn tó ti gbogbogbò lórí social media ni àwọn èèyàn mọ àfọ òkúta gidi nílọrin pàápàá bàbá wọn bàbá wọn gbajúmọ̀ àwọn mòkóńdòrò ńlá wà nínú wọn ẹni tó sì já léfa àwọn èké kọjá ààyè rẹ̀ ìgbà táwọn jáde ipe tó àwọn ọ̀fẹ́ nǹkan báyìí ẹ̀rí ìgbà yẹn gbogbo àná ẹ̀ lásọ ìtọ́jẹ́ tàwa mùsùlùmí mọ́sọ́ ìtọ́jẹ́ ti ẹlẹ́sìn ìbílẹ̀ mọ́sọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa ń digbá wọ́n máa ń di kinní wọ́n lè lo odò odò tí wọ́n sì lọ ẹ̀gbẹ́ títì federal road ni tá a bá wá fẹ́ kèé sẹ́ńtọ́ lọ bẹ̀ tó lọ ṣe fídíò pé àwọn ojú wọn ló kò tó bá lọ ṣe wọ́n lè ṣe wàhálà ni á lọ bá ìjọba ni nǹkan báyìí wọ́n ń ṣèjọba ló lágbára àti gbégbèsẹ̀ níwọ̀n ìgbà tí wọn ò ti wá dààmú wa ní mọ́sálásí tí wọn ò sì ti wá dààmú wa nílé pé ìlọrin jẹ́ pé mùsùlùmí ló dominate ìlọrin kò sọ pé christian ò sí ń bẹ̀ kò sọ pé lẹ́sìn ìbílẹ̀ ò sí ń bẹ̀ àwọn christian sáà ní church ń bẹ̀ over four hundred church ló ń bẹ nílùú ìlọrin tí wọn ò fara ní èèyàn àwọn ọlọ́sùn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pọ̀ dáadáa nílọrin tí wọn ò fara ní ẹnìkankan náà ọ̀rọ̀ wá délẹ̀ àfọ òkúta gidi lọ ìnìyọ ọlọ́sùn àbẹ̀bí fi jáde àti babalóòsà sàó tẹ́ ń ṣe interview yẹn tó fi wá ní pé òkúta gidi kò bá má jẹ́ òun nígbà tó òun gbọ́ ẹni pé ìyá ìgò sọ pé mo wo fídíò òun gbọ́ gbà wọ́n sọ fún un àwọn tí ń jẹ́ òkúta gidi pọ̀ torí àwọn wọn pọ̀ dáadáa àìmọye ọmọ kí wọn gẹ́gẹ́ tún lo orúkọ wọn ó láìkìlì kó ṣe pé nínú wọn lọ́lọ́ báyọ̀ ọlọ́sùn èyí ẹ̀ ṣe tuntun ọlọ́sùn lọ ń bá àáfà ń lọ ń bá christian àáfà lọ ń bá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nígbà àmọ́ sọ́ngbà mi torí wípé àwọn ò ní fẹ́ kí nǹkan dàrú gbogbo yín tẹ̀ ń sẹ́fà ẹ̀ mọ́ra yín tẹ̀ ń sawọ́ ẹ̀ mọ́ra yín tẹ̀ ń wáyé wàkúwà ẹ̀ mọ́ra yín gbogbo àwọn tí ń ta orí epo orí ẹja orí ata ní nílọrin aláàjà kan ni wọ́n lóun la pà fúnra wa yóò àjọ wo sí àwọn ẹ̀kan dára wa láàmú now ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ wọ́n wá gbé ìyá ọlọ́sùn nígbà wọn ti lọ bá àfọ òkúta gbé táwọn ọmọ yẹn ti lọ bá àfọ àti wòye pé kí ni bóun gbé lọ ilé ẹjọ́ bóun gbé lọ ilé ẹjọ́ ẹni tọ́lọ́run ò jẹ́ ń yà ẹnìkan ò lè jẹ́ ń yà ẹni tọ́lọ́run ò sì kẹ́ ẹnìkan ò lè kẹ́ àwọn ilé náà ni wọ́n pariwo wípé kí àlùfáàní gbogbo wọn kánkọ́sì wọn á lọ kóòtù ní o ọyẹ ẹ̀dáwó ẹ̀ ń ṣẹjọ́ ẹ̀ ń ṣe gbá kan ẹ̀ ń ṣàwo kan now igun tó kan àáfà tèmi sì dúró lé lórí ibẹ̀ náà ni òkúta gidi pàpà ti ṣiṣẹ́ pé tèèyàn ò ní tọwọ́ mi bàjẹ́ tèèyàn tọwọ́ mi dání àáfà òkúta gidi ṣe ìyá ìgbà Islam padà torí mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó lọ jọ́ ẹ̀ ọlọ́sùn gbàtàwọn èèyàn wá ń gbọ́ oríṣiríṣi donation owó ń lọ lọ́tún kò sí tó burú bẹ̀ Christian a máa ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ a máa ṣe nígbà tí ta lọ́lọ́run padà dé wọ́n gbé mọ́tò fún un wọ́n fi wẹ́kọ́mù ẹ̀ kò sí tó burú bàní ká ti gbé lálàáfíà ni ta lọ́lọ́run dẹ̀ ní mùsùlùmí ni tẹ́lẹ̀ ó dẹ̀ lóun ò padà sínú ìsìláàmù mọ́ alukuran dẹ̀ sọ kò sí ìjẹnipa nínú ẹ̀sìn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dá owó fún un àwa ti mọ̀ a ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọ̀bá kú kàn mí èmi ì dá sí tọ́rọ̀ ọ̀bá tí ìdé gbangba kò ṣeé dá sí àṣàbù kẹdùwọ́ títí ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ ó wá wọnú ara wọn àwa ti ń rí bí ṣe ń lọ tíbi ṣe ń lọ tí ń ṣe gbogbo ẹ̀rì wọ́n máa ń sọ àwọn àáfàá wa sì máa fi à London and ń America, lọ Amẹ́ríkà wọ́n máa fi proud ẹ̀rì pé wọ́n èyí sọ máa àáfàá tá a America, lọ London lè yóò fi máa proud ẹ ẹ mẹyìn èèyàn tí ń pè mí wá Canada wá London wá ní America, tí mo ní mi ò lọ kí ni tí n bá lọ Amẹ́ríkà tí n bá lọ London tí n bá dé ṣé ìtàn tí mò ń sọ kí ló fi yàtọ̀ sí tí màá máa sọ nígbà mo ti wá ti America ni wọ́n wà lọ gbé mi sí museum wọn á máa fowó wò mí amẹ́ríkà táwọn ọmọ ẹ̀kọ́ ọkàn dìde láàárọ̀ àwọn ń lọ tó bá dẹ̀ dòdò la ẹ wo mọ́mì mò ń bọ̀ mo gbàgbé nǹkan kan sílé jábọ̀ sẹ́ǹjẹ̀ náà mò ń bọ̀ wàá mú níbi tó wó ìwádìí gbogbo nǹkan ní máa ń jaró oko lójú ẹ mọ̀ pé tíkẹ́ẹ̀tì àlìjọ́ náà lẹ ti gbà wọn. owó jẹ́ wá ní wọ́n kó fún ìyá ọlọ́sùn wọ́n wá ṣe mọ̀gò mọ́gò lọ́wọ́ adìkíní kó wá fi mọ bẹ́ẹ̀ wọ́n wá ń lé bẹ́ẹ̀lì àfa òkúta gidi wọ́n ń lé bẹ́ẹ̀lì ẹ̀ ní sunabu ẹ wò gbàtọ́rọ̀ nígbà wọ́n gbé ta lọ́lọ́run náà gbogbo ala àsọpọ́tì pé ta lọ́lọ́run kọ́ máa bú àwọn àgbàlagbà ṣe sọ̀rọ̀ sánpọ́nà bí èèyàn bá bú bàbá mi ìmú fídíò rẹ̀ wá ó bú bàbá bàbá mi wọ́n ló bú aláàfin Ṣàngó ìbú bàbá bàbá rẹ̀ ìbú ẹ́míà torí ìbí òjùbí má fi bàbá mi tayín ní fi bàbá rẹ tayín tèmi nu yìí sì mú fídíò rẹ wá nígbà wọn kóra wọn jọ àwọn lọ ilé ẹjọ́ àwọn gbé lájà bá sì lọ ilé ẹjọ́ mo ní ẹjẹ wọn máa bọ̀ ní tí mo lè jẹ lọ ilé wàá mọ̀ bóyá oyè tí mo jẹ bóyá àlàjẹ ni bóyá olóyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni mí lóòótọ́ gbogbo ẹ̀rí sì ń bẹ ẹ̀ẹ́kẹ̀rẹ́ sí ara yín ìnìgbà wọn fi tẹ́ fi ń pariwo ńgbà náà àwọn sì fẹ́ máa fi mẹ́kì owó ẹ lè rẹ́yìn gidi torí ẹ pé tọmọ tí ń ṣe tẹwà ilé ẹjọ́ lónìí ilé ẹjọ́ lọ́la tí kì í bá ṣe pé ń gbọ́ ọ̀rọ̀ first message tó jáde táwọn èèyàn pariwo Ìgbòho sáfẹ́gbẹ́ kí ló ń fẹ́ fi ilé ẹjọ́ ṣe ayé ti rí pẹ́lẹ́sì ni wọ́n ṣùgbọ́n kì í ṣe ìtọ́bà mi ló kọjá ní musin o yọ ọ lọ yọ ọ lẹ̀ wọ̀n yọ ọ sẹ́wọ̀n yọ ọ sẹ́wọ̀n wọn ò mú ó ti ọ̀rọ̀ kéèsì ẹ ti lọ ó ń lọ lọ́wọ́ wọn ò gbé tó bá bàbá rẹ̀ ló kọjá ní musin tó ní mo lọ sondi sondu àbí sondi ló pè gbogbo ẹ̀ now gbogbo àlàwà rí fídíò nípa ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ ṣe sowó tí ẹni wọn kó fún ìyọ̀ ọlọ́sùn mọ̀kùmọ̀kù gbogbo ayé gbọ́ pé ẹ gbowó ni èló lẹ gbà àgbọ́ ìyẹn máa ń kàkùn yàwọ́ ìdínú mi ì gba ọrẹ fáwọn èèyàn lórí social media kí n wá fi àkáǹtì mi lẹ̀ ẹ tẹ́ bá fẹ́ ṣe nǹkan fún ni in tó lè múlò ẹ̀ wáyé fàpèjúwe ara machine fọmọ kan láìpẹ́ èmi ì gbé sórí social media ni mo bá ọmọ obìnrin ni mo bá ibi títí ń ro oko bàbá ẹ̀ wá jókòó bàbá yẹn ọlọ́run foríjì mi mi ti rò bóyá bí ògógóró ní mu ẹ mọ̀ bó ṣe rí bí àwọn olóògóró mo wá pẹ̀ nǹkan mi á ah, mo ní ah, nígbà bàbá kọ́lọ́kú máa foríjì wá ni ah, nígbà bàbá yìí ti mú àwọn rárá o pé wọ́n sì kí wọ́n fi rí báyẹn wọ́n sábàrí ilé tí wọ́n ń gbé náà mi ò kàn ní fẹ́ mi ò ní fẹ́ ṣe kí n fi àwòrán àbí kí n lọ ṣe fídíò lé yẹn ẹ mọ bí kéèyàn ọkọ yàrá kan ibẹ̀ ni bàbá yìí àtìyàwó àtàwọn ọmọ bíi mẹ́rin ń sùn wọ́n da ọ̀rá bojú wíńdò ni ibẹ̀ ni wọ́n ń sùn nígbà mo wá gbọ́ tẹ́ni à wípé rárá wípé tí wọ́n bá ti gba sí oko pé wọ́n ṣàjẹ́ pé ọmọ yẹn ni wàá máa ran bàbá ẹ̀ lọ́wọ́ ọmọ obìnrin ni o kò pẹ́ mo wá rí níbì kan tó ti wá ń ṣiṣẹ́ ń bẹ̀ mo wá pàmò ẹ̀wọ̀n ni àwọn fẹ́ ra machine bó ti kọ́ṣẹ́ à machine tailor mo wá wò é lóní wọ́n ní wọ́n máa san fún fifteen thousand yọ jẹun bàbá tó sì fi ilé kọ̀ lókun tó bá tẹ̀ tí ń ṣiṣẹ́ bí kò ní rẹ lọ́kọ̀ àti bá bàbá rẹ̀ ro oko tó gbà mọ́ ìyá rẹ̀ náà ní kò ní ability ìyá náà bíi pé kí wọ́n máa bá àwọn àwọn èèyàn fọ aṣọ kiri ni mo wá wò pé tí bá ń gba fifteen thousand lóṣù yọ ọ jẹun sí àǹfààní kó tiẹ̀ mọ rí five thousand naira séèfù lóṣù ń bẹ téèyàn bá wá ń séèfù five thousand naira lóṣù ní ọdún kan dáa sixty thousand naira lọ́dún kan léyìí tí àwa náà sì wò pé so lè possible lọ́mọ tó ìpò ní tọ́jú báyìí ọmọ yẹn kéré lọ́mọbìnrin yìí o wọ́n á wù báyìí machine èlò ni ràgbé bíi ninety three thousand àbí èlò bíi ninety eight ni machine mo wá mo wá pe àwọn tó wọ́n bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ẹ bá ń ṣèwádìí ẹ bá ń pè ya ọmọ ẹ̀ ṣé lóòótọ́ ló kọ́ṣẹ́ sódẹ̀ mọ́ṣẹ́ wọ́n bá pè wọ́n lọ mọ́ṣẹ́ lóòótọ́ ó kọ́ṣẹ́ ó mọ́ṣẹ́ ìyá náà ni pé oníràn àwọn lọ́wọ́ nǹkan nǹkan pé kódà ó ti ṣiṣẹ́ ń bì kan náà àwọn ò fún lówó nígbà tá a gbọ́ pé ibi ibẹ̀ yẹn ibi tó tẹ̀ tó wá ṣiṣẹ́ àwọn tó ń ṣe blọọkù bẹ̀ ló fẹ́ máa bá wọn mójútó nígbà mo ti gbọ́ ìyá rẹ̀ lọ́mọṣẹ́ ó tún kù ẹni kí ìyá rẹ̀ ó fún yín náà ń bọ̀ ọ̀gá rẹ̀ wọ́n dẹ̀ lọ rẹ̀ àwọn lọ ó ti mọṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọkàn lè padà wá tó lo oṣù kan sí torí nígbà tó ti ń ṣiṣẹ́ káàkiri ìyá gbogbo aṣọ tó ń wọ̀ òun ní ń bò ràn ọmọ náà ni wọ́n ó wáá jẹ́ déédéé ìgbà ìkan lára àwọn olólùfẹ́ wa eléyìí ò pè mí rí ìjọ tẹniyàn kọ̀ọ̀kan bá mi sọ̀rọ̀ nìyẹn gbáràm àwọn bá pè mí wọ́n bá ń pẹ́ ààrẹ irú ẹ̀ sì máa ń ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ tó ra táàpù fún wa tí wọ́n fẹ́ bá wa mú aláta amẹ́ríkà wọn náà pè mí kí lẹ fẹ́ ẹlòmíì kan lè pè mí ní bẹ́ẹ̀ ṣe wá pè mí pé kí ni mo fẹ́ káwọn ó ṣe fún mi ó ti ẹ̀dá bá mo ní ọmọ kan mo wá kálàyé bí mo ṣe ṣe náà mo ṣe ṣe àtọ́ bá dosì tí ń bà wọ́n sẹ́ndì owó wọ́n dẹ̀ sẹ́ndì owó máṣíìnì méjì àti weaving machine kan àti ìràwé fún nígbà tá a débi weaving machine ó ti lé ẹ ti mọ̀rọ̀ nàìjíríà machine tuntun méjì lára fún tá a dẹ̀ gbé lọ fún machine tuntun méjì torí pé mi ò ní fẹ́ ẹ jẹun tí n bá rí fídíò yẹn mi ní jẹ́ kójú rẹ̀ ó hàn tọ́lọ́n bá ní kí n rí no fọ́tò ni ẹ má jẹ́ lo fídíò torí yóò gbé torí ẹkún lọ́mọ yẹn àti ìyá rẹ̀ jọ ń sunjọ yẹn ah tọ́lọ́ ń ba ní rí o kí ó kọ́ mo fi ṣèfù kínní yìí nígbà mo sẹ́ndì ẹ̀ sí ẹni tí ẹni tí ẹni tó fún wa lówó rẹ̀ hmm, tí yẹn kò ní ìdí tí ń bá rí bẹ̀rẹ̀ máa kẹ́wọ́ra fọwọ́ bo ojú ẹ̀ ká lè rí màá ṣe ká dẹ̀ débi lé wọ́n ṣe rí ara máa ṣe ìyẹn fún un tó kù ní ìsìn tó dọ́gẹ́ náà gbé àfẹ́ ìnáwó gbagba gbùdù yìí pé kí wọ́n kàn ṣe freedom ni ọ̀gá ní hundred thousand ló wọ́n gbà lẹ́yìn hundred thousand yẹn kò sí pé wọ́n ń dáná lọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ kódà ṣọ́ọ̀pù tí ó lò èmi lèmi fínú fídọ̀ yọ̀ǹda ṣọ́ọ̀pù kan fún un lẹ́yìn pé kó ṣe freedom kó dẹ̀ kan àwọn tébù tí wọ́n fi ń géṣọ súùdù tí ó fi máa jókòó ó tán àtòrí ẹ̀ gbé wáta ní ìṣègbà fi àkáǹtì ìtafẹ́lẹ̀ kankan yí pé tó ọmọ kan báyìí nílò ìrànlọ́wọ́ o kèé dẹ̀ ṣègbà àkọ́kọ́ nìyẹn tá a ti ṣerú ẹ̀ bá a ti mọ́ sábà máa ń ṣe nìyẹn tá a bá ti rí pé àwọn ọmọ kan nílò ìrànlọ́wọ́ á pe àwọn èèyàn wa ẹ dákun ẹ bá wa dìde sọ́rọ̀ ẹ̀ àìmọye ọmọ tá a ti gba owó fún almost three hundred and say three hundred and forty something thousand kọ́ nígbà yẹn ni owó iṣẹ́ àtowó ṣọ́ọ̀bù àìmọye míì tá a ti ra machine fún tẹ́lómi ò fún mi lówó ńgbà mi ti bá rí pé ah, ó ṣe kòǹgẹ́ ìgbà tí mo ti promise àwọn kan tààrà àìmọye eh, díádírẹ́sà bẹ́ẹ̀ mi ṣe máa àdẹ̀ ní pariwo rẹ̀ síta ká tó wá aṣọ ìwọ tó forúkọ èèyàn gbowó tó wá tẹ̀ lámàá náà ẹ̀yin sì làáfà ẹ̀yin sì làáfà la fi ń dúpẹ́ lọ́wọ́ àfa òkúta gidi gbogbo tápàdà sí bó bá dà kò ní bá àfa òkúta gidi àti gbogbo ọmọ òkúta gidi fún bí wọ́n ṣe jáde láti wẹra wọn mọ́ táwa ń sọnù páwọn ẹni ìwọn ò gbé ìsìláàmù lọ́wọ́ ẹ̀tànjẹ ni wọ́n ń gbé lọ́wọ́ ẹ̀tànjẹ àwọn ẹlẹ́rìí wọn lónìí wọ́n lọ bíi lónìí wọ́n lọ ọ̀hún lọ́la lórí kíni ẹni tí ń bú gbogbo àáfàá tí ń búran gbogbo àáfàá tí ń bú gbogbo àáfàá lọ́rin tí ń bú gbogbo àáfàá ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìjọjọ rẹ ní ìsìn nígbà àáfàá níṣòro tí wọ́n ń gbére ẹ lọ sórí social media esther bọ́ọ̀dù ní ọba àáfàá yanjú ọ̀rọ̀ sẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan ti dààmú làákàyè sáyé náà lẹ́ ń wá báyìí tẹ́ ẹ gbàgbé ọ̀run láyé lẹ̀ ń wá tẹ́ ẹ gbàgbé ọ̀run ìgbà tá a bá ń sọ ìwọ tọrọ ọba kàn bọ́ ọba tira rẹ bọ ní ọ̀run tira rẹ bọ tẹ́ lájà bá sì ní sáà àmọ́ tá à ń sọ àwọn ilé ìtẹ́ ń forúkọ ìsìláàmù lu jìbìtì ìsìláàmù dóúnjẹ fáwọn ọ̀lẹ́ èèyàn àní wọn wá ṣẹ́ṣe wọn ò wá ṣẹ́ṣe ìbí lọmọ míì náà tó ti jáde o àwọn làwọn pè wọlé àwọn stage play gbogbo ẹ̀ làwọn mọ̀ ìdí nìyẹn tèmi èéfì gbà á nígbà ilé ẹnìkan jó tá a lọ bẹ̀ èmi lọ́wọ́ ara mi èmi àlèmọ́njìrì ọlọ́run mo fún wọn ní twenty thousand lọ́wọ́ ara mi báwo akin mo lè ṣe mo dẹ̀ bá wọn ṣe fídíò rẹ̀ mo dẹ̀ ẹ fi account number yín síta nígbà tẹ́ni yẹn wá ń pè mí àwọn kan fún mi mo ní kò sí ní tó kàn mí má pè mí pé wọ́n fún ọ lówó mo ti ṣe tèmi fọ́lọ́run àwọn tó bá fún ọ àwọn náà ṣe fọ́lọ́run ni èmi ọ̀mọ́ rí ìmọ̀ àwọn tẹ́ ń fún ọ rí ìwọ náà ọ̀mọ̀ mi rí bí àwọn kan náà ò ṣe mọ̀ mí bí wọ́n ṣe ń ṣoore fún mi nu ewó làbúrò sórí àlóṣòtì àkáǹtì báńkì àkáǹtì ìyá ọlọ́sùn tó dìyà lálùkùránì lọ ẹ̀wọ̀n òfin ilẹ̀ kí ló dé lórí kíni ṣùgbọ́n gbàtà níjọba gbogbo orú nǹkan báyìí níjọba gbọ́dọ̀ mójútó nígbà mo ń ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ rédíò tẹ́ ń bá kó àwọn gift fún àwọn iléeṣẹ́ rédíò tí mo ti ṣiṣẹ́ táwọn èèyàn bá ń pè mí ìran mi èjà ráàmù ẹ mọ̀ fún mi kò kàn mí torí ẹ̀bùn wọn ní ká fáwọn èèyàn lórí prógáàmù ni gbogbo àwọn èèyàn wọn mọ̀ wọn mọ̀ pa àárọ̀ ẹ mọ̀ pèsè lájà bá sùn ní ìgbà torí ẹ kí náà ní nǹkan tẹ́ fún mi ọ̀hún kan tí ọ̀wọ́ ten thousand tí ọ̀wọ́ three thousand ìní fi wá ba àlìkíámọ̀ mi jẹ́ sọ̀rọ̀ ọmọdé ẹ̀mí tí wọ́n á sunkún yẹn ìgbà ìyẹ́ ọ̀wá dà fádìí rẹ̀ ìjọ ẹnìkan pè mí mo lè wà lẹ́gbẹ̀ẹ́ àfa mi kan mo jókòó àjọ ah ààrẹ ìyẹn mo fẹ́ kẹ́ ẹ jẹ list mo fẹ́ kẹ́ ẹ jẹ ìyẹn báyìí lónìí ìyẹn ló wù mí ọyẹ send account yìí kí n fún yín lówó yẹn ìyẹn àtọbẹ̀ ẹ̀gúsí ó send fifty thousand ṣé fifty thousand ní ìfi jẹ yẹn pé mo jẹun jù ìyìnlé tí n bá jẹ èmi jẹun púpọ̀ tí n bá jẹ yẹn jù ni mo jẹ yẹn four hundred naira àgbà èmi náà wá fẹ́ dọ́là mo fẹ́ jẹ bẹ́ẹ̀ náà ṣe ń jẹ ẹ fún mi lóògùnfe ìyìnlé jù thousand naira tán tá a ti ń ná ní ẹ mi kóòkù kan kì í wọ five thousand naira kí ló dé ẹ jẹ́ àṣàyè eré ẹ mọ̀ torí tá a fẹ́ jẹ́ wàláì bó onílé ogún tó onílé ọgbọ̀n ọ lọ́njọ́ kan ni ọ lọ́njọ́ kan ọ̀túnba mọ̀sọ̀bálájà abébọ́lá davis ló lọ mo wo ilé ìbá ìwọ́ ló ń bà mí pé ilé ilé tí wọ́n fálù tó lé ní two billion naira pẹ̀lú gbogbo property tó ń bẹ nínú ilé náà ilé ayé nù. No ọwọ́ á kù ó ku ìwà téèyàn bá kù bó sì ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bàbá bàbá mi àwọn tí mo bá àwọn tí ń bá nílágbóolé tẹ́yìn ti kú àwọn tó ti kú ló bí ọgọ́rùn ọdún méjì bí ọgọ́rùn ọdún mẹ́ta bí ẹgbẹ̀rún ọdún kan àlèkè àmọ́ ò tí ì dé àwa sì ń sáyé ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pera wọn láàfáà àwọn gan nílò wáàsí sheik wa Adam baba wa sheik Adam nígbà ọ̀ya kò sẹ́ni tí wọ́n ń ṣe wáàsí fún ju àwọn àáfàá ni wọ́n ń ṣe wáàsí fún lọ ṣé wáàsí wúlò lára àwọn àáfàá ní ìsìn èèyàn jáde nílé kékeré tó sùn mẹ́fà ó gbé mọ́tò dé ayọ̀ tẹ́tí ẹ̀ bèrè ń bo ló ti rí ẹ̀ tó wá bọ́ sórí social media ẹ̀ wà máa ṣàdúrà mọ́tò nípa àpín o nípa àpín orí ẹ̀yìn wèrè ìnàkí ẹ̀ lọ ẹ̀ lọ wọ àwọn ọmọ kéékèèké tí wọ́n sì lù jìbìtì kẹ́ ẹ̀ wo tí wọ́n bò mọ́lẹ̀ kẹ́ ẹ̀ wo mọ́tò tí wọ́n bò mọ́lẹ̀ dáradé òsì nígbà tó pé kò sí bẹ̀rù ọlọ́run ìjọ wo ni mo ṣe nǹkan màá gbé màá pòsè stúdíò tá à ń lò ìbá ṣeṣe tó dáa tó màá pèrò afẹ́ sí stúdíò afẹ́ sí kinní kan gbogbo òyìn èmi ò rí sí ní tèmi wá ṣe lèmi gbájúmọ́ dáradé òsì wọ́n ní ẹ kówó inú wọ́n ní ẹ kówó fún ìyá ọlọ́sùn ìyá lálùkùránì ẹ ṣe bálabàla wọ́n dáwó fún yín rẹpẹtẹ ẹ wá gba ṣọ́ọ̀bù ẹ ṣe gbogbo ẹ gbogbo owó tẹ ná one point three million ìyókù dá one bí ẹkọwó ìyọlọ ẹkọwó ìyálẹ èmi sì kọ́ lẹ́rìn kùkú ìdímọ́ o àfọ òkúta gidi lọ́sọ̀ọ́ ìwà bẹ́ẹ̀ sì ní bọ́ọ̀tà ìdọ́gbọ́n sọ̀kò rẹ fẹ́ máa bẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ oníkọ́bò ń dá sí mọ́sálásí ni àwọn ẹni ọlọ́run máa bùkátà nǹkan kan ju mọ́sálásí lọ tí wọ́n lọ bá wọn gbé débi tán bá wọn gbé dé ń ń sọnù tẹ́ ẹ bá gbọ́rọ̀ ẹ farabalẹ̀ ẹ má jẹ́ káwọn wèrè ó tì yín ti kùdì alukura náà ní pé tẹ́ ń bá wá gbọ́rọ̀ wá bá yín ẹ farabalẹ̀ sí wa ni kẹ́ ẹ má bàa kábàámọ̀ ẹ lọ́ọ́ wo ọ̀rọ̀ tó kọ́ àfọ̀kúta gidi sọ̀nà àlùfùlání náà kún bẹ́ẹ̀ wájú wọn gba wọn sọ̀rọ̀ kí ló dé táwa ń sọ ni ẹ má balẹ̀ Yorùbá jẹ́ new people are speaking Yorùbá language ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń dá nǹkan tí ò dálẹ̀ ìtẹ́yìn dàbí sọ Yorùbá ni wọ́n wá ń ṣètò yín múra yín ṣòsì làwọn ọmọ wọn mọ ká ni wọ́n mọ kọ́ ṣe ẹ̀yin náà ẹ ṣe ọmọ ilẹ̀ yorùbá ẹ dẹ̀ ń ṣèdè yorùbá ẹ dẹ̀ wà nílẹ̀ yorùbá àwọn èèyàn wọ́n mọ wò ó nígbà pàtí yín ti bàjẹ́ tí yín ti ta bí ìsìláàmù kọ́ lẹ gbé lọ́wọ́ ẹ̀yin ilẹ̀ ń yọ kùmọ̀tẹ̀ ní láwọn èèyàn kò nú ẹ̀sìn bí wọ́n bá sì wí à wọ́n á ní gbogbo àwọn àfáà yẹn oníjìbìtì ni wọ́n tí wọ́n sì ní mọ̀ pẹ́yìn ẹrí àwọn ìdílé àfáàtì lẹ̀ka kó bùkátà ayé kọ́ máa dùn ọ̀ràn ayé ó dán máa lé nù ẹ̀já àjọ ẹ̀já ṣọ́ra pẹ̀lú àwọn àfá ìrọ̀lẹ́ ayé yìí tó ṣe pé wọn ò lásàjẹ ibi tí wọn bá ti rí ni ẹnu wọn bí ẹnu ayé kò tọ́ ni ibi tí wọn bá ti rí ẹnu ibi tí wọn bá ti rí nǹkan wọn ti máa fẹnu gbé tó tó tó tó tó tó tó dọ̀rọ̀ dé òsì lọ́tàn gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ bọ́ gbangba báyìí. ìta fi dúpẹ́ ni pé ẹ fi àìdá yín ẹ fi bo orúkọ àfọ òkúta gidi jẹ́ ẹ̀ sílé bàjẹ́ torí àwọn lóko aníbi níran ni wọ́n ìwèrè yìí ẹ wá dá akọ bàbá yín àti pa tí wọ́n ní nínú ìlú kí gbogbo ọmọ Ìlọrin tó gbà wọn mọ ẹ̀yin táwa ń sọ ẹ̀yin ẹ̀yin tẹ́ wà nílé ẹ lè mọ àwa mọ àwọn èèyàn a sì mọ tí ń bẹ lọ́wọ́ wọn. wàláì mo tó fọlọ́ ọba búra kò sí mi tẹ́mi fẹ́ gbà mí kí tẹnìkan bàjẹ́ kò sí fáìlì gbogbo yín báyìí ní ń bẹ àti tẹ́ ìdánwọ́ bọ̀ àti tẹ́ ìdánwọ́ bọ̀ gbogbo yín ní ń bẹ. rẹ́dẹ̀rẹ́dẹ́ òsì ẹ bá sì gbéra yín pamọ́ pé ká yọ ọmọ rìn yín a sì dákẹ́ ẹ lè gbéra yín pamọ́ fọlọ́ mọ́ ìjọ tó ọba kú tó bá di ẹyí bí ẹyí ọmọ ìkan bí ìjọ náà lọ́wọ́ mọ̀ pọ̀ ọ̀rọ̀ ayé wa bó ṣe nínú abẹ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òṣìṣẹ́ aláàbò àwọn tẹ́ ẹ sì kó mọ́ àwọn èèyàn lánàá táwọn ń lọ jẹ́jẹ́ òṣìṣẹ́ aláàbò abẹ́lé táwọn fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence tí wọ́n mú wọn pé aṣọ wọn ó papọ̀ mọ́ aṣọ àwọn àwọn tẹ́ ń wá ń lọ tẹ́ ẹ kó mọ́ wọn ẹ bá wa kó wọn lẹ̀ àwọn làwọn tẹ́ ẹ kó tẹ́ ẹ kó àwọn ọta àbọn gbogbo ẹ̀ síwájú wọn àwọn nìyà ti fi fọ́tò hàn wá àwọn ní eléyìí àwọn nìyí àwọn tẹ́ ẹ kó yìí wọn yè sí láwọn tẹ́ ẹ kó ọta àbọ́n sí wọn kó síwájú wọn ni àwọn èèyàn wọ̀nyí ni aṣọ wọn yàtọ̀ sí aṣọ àwọn tí wọ́n lọ ìtàlà wọn lọ fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence ẹgbẹ́ secretariat yẹn náà làwọn civil defence wà ṣùgbọ́n wọn ò ní wọlé sínú ẹgbẹ́ ni wọ́n wà torí náà bó ṣe rí nù mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa ìlú Ìbàdàn ò ní dàrú ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú àwọn aríjẹ nídìí mọ̀dàrú ọlọ́run nígbà fún wọn ìjọba wa wọ́n ń gbìyànjú níwọ̀nba wọn ibi tó bá kù díẹ̀ sí á pèjọba ni orílẹ̀-èdè yorùbá kò ní bàjẹ́ yóò wáyé ṣùgbọ́n ọgbà ọgbọ́n ọgbà sùúrù kìí ṣe lọ́wọ́ àwọn wèrè ìnàkí láti gbọ́n bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ò mọ̀ sí olóyè Sunday Ìgbòho ò mọ̀ sí Dúpẹ́ Onítìrí mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù lọ́fẹ́ dá wàhálà alẹ́ lọ́fẹ́ lọ́nfẹ̀mí àwọn èèyàn wéwu àwa àrọ̀jọba àpapọ̀ ẹ bá wa gbé Dúpẹ́ Onítìrí wálé kọ́ wa jẹ́jọ́ òun kọ́ wa jẹ́jọ́ èèyàn ò lè wà ń ta ìdìtẹ̀gbàjọba leléyìí o wọ́n sì gbọ́dọ̀ jẹ́jọ́ rẹ̀ bójá Amẹ́ríkà lọ́wọ́ o bójá London bójá Canada ó gbọ́dọ̀ wálé o ẹ̀yin ìjọba Amẹ́ríkà àlejò ọ̀ràn léyìn ẹ tì í ta ẹ tì í ta a dẹ̀ ń bẹ àwa náà ta járàlú ẹja competition lọ sáwọn embassy àwọn ilé ìfẹ́ balùú jẹ́ ni o àlàáfíà là ń gbé o àwọn wọn fẹ́ bà mí jẹ́ o ẹ ṣé gan ni.